وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مدافعتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته lẹ́yìn في tí a ti lò bí oṣù kan àtààbọ̀ méjì al-musul Eh, aku di àtúnpadà pada tọ́sírò kọ̀ọ̀án ibi tá a kita tọ́sírò kọ̀ọ̀án sí kita, tó lọ tẹ́lẹ̀ ní sóràtò ìka tó lónìí sóràtò ìyáàmù sóràtò ìyáàmù ini a máa maqasidu sura nínú sura kọ̀ọ̀kan yóò ní central hmm? theme dàtí nǹkan tí sura yẹn dálé lórí tí gbogbo information rẹ̀ fẹ́ achieve ẹ́ hmm? torí pé aya Qur'an tàbí tàbí tù yẹ tàbí tù mà kọ́bla. bí màá bá dà ètò bá wà wájú yóò yí òkè mọ́ ètò wà yóò wá so mára wọn títí tí súrà yóò fi ní a single picture tó gbé jáde ìgbà míì ń yóò làwọn máa máa ń pẹ̀lú one of the ways súrà yìí. látọ̀dọ̀ àwọn sálàfíà ìbámu ìgbẹ́ tó ṣe pé ó kọ súrà táwọn sálàfù wó sọ ọ̀nà táwọn fi ń sọ kọ súrà ń tiwa lọ́pọ̀lọpọ̀ ọgbà òní pé àwọn máa ń sọ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ àbíwọ́ tó bá àti ẹgbẹ́ máa bí wá ń sìn pé ọkọ̀ tí wọ́n bá ti wá bí wá ṣe jòkó ní ìgbà tẹ̀sí mọ̀ pé kò fẹ́ sẹ́nì náà tóun náà máa mọ̀kọ́ sínú sóra yóò lè ṣe nǹkan ni pé ó lè máa ta wọn súra kan tí wọ́n máa ta wọn súra rọ̀ mi. tí wọ́n bá bí wá pé kí ni ó kọ kí ni ó kọ olúwa láwọ àhàdì ló kọ súra mi. alákùnrin sọ pé ìsìlámù mọ́tòdù ẹ̀ lẹ́yìn nítorí bọ́ọ̀bù àrà because ìfìlàsù jáde ní ọ̀ṣọ́ra àkọ́ síbi ìrìnà tán ti mẹ́ṣẹ́ ìfìlàsù wọ́n kálukú náà tó sọ́dọ̀ ìfìlàsù kí ló tàbí fún sọ́dọ̀ ìfìlàsù ẹ bá ti wò ó káfọ́ òjẹ́lẹ̀ tábà ní kúrò lọ́wọ́ àhàd kúrò lọ́wọ́ àhàd ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú sífà ọlọ́run ẹ́ tẹ́ ẹ ṣe ìbáàtú ẹ̀sìn hmm? ìròyìn ọlọ́run tẹ́ ẹ ṣe ìbáàtú ẹ̀sìn wá lẹ́yìn ìgbà tẹ́ ẹ sọ tán ẹ wá tún wá mú ìròyìn tẹ́ ẹ ṣe ná fún yù kú òfin huwa Allahu ahad ìfúbá Allahu samad ìfúbá lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad nafi eh tẹ́ bá wo méjèèjì inti la ilaha illallah na gbé jáde la ilaha nafi illallah isbat hmm? òun làwọn afáwọ̀ fi ṣàlàyé pé la yunfa shay'un anillah illa tàdọ́mọ̀nà kàmáàlì tá a bá sọ fọ́lọ́wọ́n ọba òní nǹkan kan pé a lọ́rùn orí báyìí ká sọ pé ó ní mákùtù ló jẹ fún kí ká sọ pé ó ní yóò kúkú ni láti ṣe náà fi wẹ̀ fún so wọ́n wá jẹ́ kó yé wa pé sẹ́fà ti wo Qur'an tó lọ́ba ti fẹ́ ròyìn ọlọ́run ọba ọlọ́run ọbẹ̀ sábà sọ̀rọ̀ náfíù ọlọ́run àti tó bá pé náfíù yẹn yóò bá ṣe ìfìbáàmù kàmáà tó lọ́ba fẹ́ ròyìn ara rẹ̀ ìfìbáàmù máa lò Allahu la ilaha Allahu la ilaha illa huwa al-hayyul qayyum àbí lẹ́yìn wà tó pẹ̀lú Allah ó pẹ̀lú al-hayy ó pẹ̀lú al-qayyum náà ló wá kan lá táfòdò sí nàìjíríà wọ́la náà ẹ́ ògbé o lè gbé dìkòdìkò tó yíó sàn torí wípé tẹ́ẹ̀rí ẹ̀ntà bá fọ́pọ̀ bá ní àlùkọ̀ yóò ìtumẹ̀ ní pé kọ́ọ̀mọ̀ bí ní kólùṣẹ́ gbogbo nǹkan tí ń bẹ ọ̀hún ló gbé dún ẹgbẹ́ fún ilẹ̀ ìzàkùn jù bẹ́ẹ̀ lọ ìzàkùn ọ̀kan bẹ̀rẹ̀ náà ministers kan nílùú wa yìí lásìkò Ọbásanjọ́ wọn assassinate bọ̀gbà tí wọ́n pa nǹkan wí ni wípé àwọn security ẹ̀rọ lè jẹ anybody tó bá ti mọ nítorí yìí yóò mọ àbí yá a bó wà ní kò ní alọ jẹun ní ìtumọ̀ ẹ̀ wípé tẹ́ ẹ bá sọ fọ́lọ́ ọba bá ń sùn ìtumọ̀ ẹgbẹ́ ilé ayé òkè dàrú ìgbẹ́ gáfúlà ti tẹ̀lẹ̀ nu tàbígbà tí ń sùn nígbà kíní kíní ta ní kó ta ti sí pé kóòrùn má kọjá báyìí ìgbà tí mo sùn mo ti mo ti gbọ́. ó ní ẹni tó bá jẹ́ kírísítẹ́nì ọmọ tó máa ń tí ní nígbà tó bá sọ wípé wọ́n ní wọ́n kọ lọ́ọ̀ àwọn tó bá ní pé tó bá ní wọ́n kọ lọ́ọ̀ láti mọ̀ sórí wà sọ pé wọ́n jí ó jí kó tó jí ìjẹ́ ti bàjẹ́ náà dídìrín náà ni ìwọ́n wá ka dídì rẹ̀ sí yìí lẹ́nu ìṣẹ́jú kan lásán tó ti sùn bàbá òun ìjẹ́ ti bàjẹ́ ìfọ́ kọ yóò kò lọ àwọn bí yí kọ́ọ̀mọ̀ kó lù ṣe anybody tó bá fi lé ń sùn tó bá fi lé ní gọ́fìlà tó ní mèsì àná ìtumọ̀ pé at that point kò mọ́ ti ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ wọn bá ròyìn ara ẹ̀ pé alhayu lòun yẹni alẹ́bí láyà mọ̀ alkọ̀yúmù lòun hayatu ń kọ́ o tàtàdọ́gbọ́nù kọ̀yúmù yẹta hayatu tiwa àwọn àlè jẹ́ hayi àmọ́ àlè jẹ́ kọ̀yúmù ẹgbọ́ hayatu tiwa ni pé ẹ̀mí ò tí kù lára wọn àmọ́ ṣé ní ṣe ti ń ṣẹlẹ̀ ń lé lórí àwọn ìyàwó wa táwa mọ̀ sí àbí ẹnì ọkọ̀ ló jẹ́ kọ̀yúmù kò sí pọ́síbù kí ẹnìkan jẹ́ kọ̀ ìlú mú láì mọ́jẹ̀ haì kò pọ́síbù ìgbé àádọ̀ṣẹ́ ikọ́ ọ̀nà bí wọ́n alẹ́ nìyàn ajẹ́ mọ́ yìí tọ̀ tó mọ́ ọba ti sọ fún wa kóò ní alhaji ọkọ̀ yóò kàmọ́lù sífà rẹ̀ nu ara nǹkan tó lè tako sífà ìfọ́mọ́ ti pé ni ni náà fún ìgbọ̀rọ̀ fi wá ni ọlọ́ọ̀bẹ ibi náfíù kalẹ̀ náfíì dájì ó ní àwọn sẹ́láfù wá fi lè máwọn jàmíyà àtàwọn alùta àti náfíù làwọn máa fi ròyìn ọlọ́ọ̀bá wọn kò sí ìfọ́ àtìkankan náfíù yẹn ṣe kàmẹ́lì ìdí náfíù fi jẹ́ kàmẹ́lì ní wípé mo fi náfíù mo fi kún ìbátù kan tó wà ẹ̀ẹ́ hmm? tẹ́ máa mo lè rántí kí n kàtúmọ̀ fẹ́ sọ ní kí n sọ pé kéèyàn sọ ní sọ pé ẹ máa gbọ́ kéèyàn sọ ní sọ pé ṣe rí fóònù tó fẹ́ tà fún yìí ní ọgbọ́ o lè kọlù ẹwà o lè rìsífù níjọ́ tó bá tẹ́ kọ̀m̀píà pẹ̀lú tẹlomi sọ pé tẹlomi náà balẹ̀ sí fẹ́ ìjà mọ́tò ń bá bọ́ sómi yóò bàjẹ́ ìwà ni tóun bá sì bọ́ sómi kò ní bàjẹ́ kò sínú sọ yìí mo fẹ́ fi ṣe kàmáàlù fún ìròyìn yòókù ni ni màá fi dákọ̀ náà fi kò ní dáa kí n sọ pé níjà tó bá fẹ́ bẹ̀rẹ̀ fóònù yìí sọ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ mọ̀ àti mọ̀ nǹkan kan náà fi ìlú bẹ̀rẹ̀ what is your name ẹgbẹ̀rún ẹ̀kọ́ ní ẹgbẹ̀rún ẹ̀kọ́ ní your name kí wọ́n níbà ìní ìṣe Ibrahim ah ìwé ìṣe Ibrahim kò lè sọ lọ́rọ̀ fáńkàn <laughs> ó ti kọ́kọ́ sọ Abdullah bá sọ táwọn ah Abdullah ìgbà náà èmi èyí ṣe àlékún ni ó jẹ kò lè jẹ́ pínlẹ̀ wọ́n wá bí àwọn jàmíyà wọ́n bí àwọn àtìlà pé mọ̀ láti gbogbo ọlọ́run ọba tẹ kò rí sífà nǹkan fún ó ní léṣà ló bẹ̀rẹ̀ tẹgbọ́ léṣà ti sọ̀nà wọ léṣà fẹ́ ọ̀ wọ léṣà fẹ́ láti láhọ́rì wọ ládá láláá wọ́n wá sọ fún pé ah, ah, àná ládùúgbò òyìn ọlọ́run tó wà ní kùránì yóò rí nǹkan tó ròyìn ẹ̀ ó almujassimu eh, ya'budu sanama walmu'attilu ya'budu adama eh, because even lọ́pọ̀lọ́ kò sí nǹkan kan kan bẹ tí ò ní attribute ẹni tí ó bá ti exist so ọlọ́run ọba ọ̀rọ̀ tí wọ́n tó ìsìláàfù là ń sọ huwa Allahu ahad but ọlọ́run bẹ́ẹ̀ yọ fún ṣoṣo bó ti jẹ́ yọ̀ọ̀kan yẹn wọ́n wá ní Allahu Samad ṣẹ́rí Samad bó ti jẹ́ ìsúbàtún kọ ó tún tún fi ahadu rinlẹ̀ báwo ló ti fi rinlẹ̀ kí ni ìtumọ̀ Samad hmm? ìtumọ̀ sọ́màdù tá a máa ń wí tó kọ́ mọ̀ táwọn èèyàn máa tá a máa ń tú o pé alẹ́bí ìyàsílùú jẹ̀rẹ̀ ìwọ̀n kọlá gbogbo ẹ̀dá ní ló gbọ́kàn ẹ̀sọ́dọ̀ lọ èyí àjíronú kan ti yògbó òwe ó wà lára àtúmọ̀ rẹ̀ ẹ̀ẹ̀ a máa sọ́mọ́dù ní lọ́dọ̀ lágbára o ní alkami asẹ́yì alkami ló fi sóòdà èèyàn tó jọ́gà tó ṣe pé ìjẹ́ ọ̀gá rẹ̀ pé tọ́lá fún yà ní pé asẹ́yì sẹ́yì lẹ́yìn tó pé gbogbo àwọn èèyàn yókù lọ lébàá kò wá sí nǹkan tí ò pé lára rẹ̀ kí ni ìtumọ̀ pé tí ẹ̀ bá jẹ́ sẹ́yìd ẹ̀yẹ́ máa jẹ́ Na líṣàjà àti láàrin rẹ̀ dá ó ń protected jẹ́ sẹ́yìdù yìí máa nà àwọn so ìròyìn náà ń pè ní ní ẹ̀ tó tó ó dájú rẹ̀ pé kò sírù kankan tí èèyàn fi ń jẹ́ sẹ́yìn tí òkúta ní lágbọ́ ó pè ní stomach láàrin ara wọn wọ́n á tún ní túnmọ̀ stomach èyí ó ní àṣẹ lájọ́ òfàlà nǹkan tó ṣe pé bó ṣe wà nílá kò ní hó kò níbi nǹkan tó lù lára ẹ̀mọ́ tó lọ́wọ́ tí kò bá ti lu lára àkàkọ ó ti kọ́ọ̀tù nákùtùbà òun lẹ rí níbi sùràtù ká amma safinatu fakanat li masakin fil bahr eh wa fa'aratu ana a'iba wa kana wara'ahu malikun ya'khudhu kulla safinatin fa ẹni dubai ẹni dubai dubai tí ò ní mú kankan fún olùsọmọdún fún ìgbẹ́ tí ò lálẹ́ ìlú tí ló tà sí sọ́nà ìgbọ̀rọ̀ fi tẹ̀lé ahadu ní nǹkan àṣọ tí ò ṣe fi jọ kankan ahadu tún wà áwòkádù ju wáhídù lọ lọ́lọ́run fi sọ́mọ́dù tẹ̀lé hmm? tọ̀ lámìyẹ̀lì wọ̀ lámìyẹ̀lì tọ́lọ́run bá bá bí mi hmm? hájà nínú ọmọ ìyàbí kìí ṣe hájà pé oúnjẹ o pé need sábà bí gbogbo èèyàn tó bá bímọ ìjà sọ ni pé ah èmi náà ti ń tiẹ̀ tiẹ̀ lọ́mọ kan tí a gbé ọkọ mi ẹ gbọ́ hájà need ni wọ́n yàn bímọ tọ́lọ́run ọ̀bọ ní hájà bẹ́ẹ̀ nìkan torí mo gbọ́dọ̀ bí bímọ wàlámi yúládé wọn ò bí tẹ́ bá fi lé bí ẹnìkan ti fi fọ̀ fún un. walam yakun lahu ahadun lahu kufuwan òun ni ahad kò wá sẹ́yìn kankan tó jẹ́ màfílù so ìtumọ̀ tá a fi ń pè ní sọ́tò ikhlas òun ni fi sẹ́yìn tábàlù pẹ̀lú ikhlas tábàlù ìkẹ́bà jẹ́ họ́ọ̀lì họ́ọ̀lì ẹ̀ tá a mú ikhlas mbẹ́ tẹ́ ẹ bá mú kọ̀ǹtínà milk kọ̀ǹtínà milk milk alágolo tẹ́ ẹ bá wo wéètì takọ wéètì sí tẹ́lẹ̀kọ net weight net weight that is content kìíní yìí nìkan láì má sọ wéètì kọ̀ńténà tó wà mẹ́ pé make gangan ó wà nú ẹ̀ tàbá fẹ́ wọ̀n látọ̀ ní net weight wọ́n wàá pè ní alwọ́sùn sọ́ọ́fì àbí alwọ́sùn kọ́lẹ̀ wéètì tí ó rò papọ̀ mọ́ nǹkan mìíràn wípé àwọn òròyìn tó lọ́wọ́ bá fi ròyìn àárín báyìí sí ẹnì kankan bá ṣẹ́ àfi gbé sọ́fí ìsìlá òun tó ń ṣe wà yẹn sọ́fí ìsìlá sí òun fẹ́ kan dúró fún à ń pè ní àtọ̀hí ẹ́ alkhabari التوحيد hmm? al-khabari that is tawhidu sifat tọ́lọ̀ àfẹ́ sọ fún wa bóòlù ṣe rí by time ṣe bá jan kúlíyà yóò alkazu rú ma òun jẹ́ at-tawhid at-talabi èyí tó ń fẹ́ kọ́ wa ní nǹkan tọ́lọ̀ ń fẹ́ ká ṣe pẹ̀lú olùhíyà òun so méjèèjì papọ̀ ni ó fọ́ọ̀mù tawhid ìtàníkàṣe so ibi tá a ti lọ ni pé bóòlù àti máa ń kọ́ sídò sórọ̀ ìgbà míì bẹ ó kọ sórọ̀ láti mọ kí ni tíìmù tí sóra yẹn lè bọ́ wà. kéré ní gbogbo ìgbà ni kó ti pé bóyá nǹkan tó jáde ní sórọ̀ ni ibi táyì náà ti mọ̀ fáwọn afáfẹ́ kan wọ́n mọ̀kọ́ sídò sórọ̀ ni pé nǹkan tó ń discuss wọn ti sọ lórí ìbámu ṣe ń bẹ tó ṣe pé nǹkan tó ti sọ súrà ló kọ òun ti pé súrà ni ó discuss nǹkan kan kan pàtó tí ò sínú súrà ni pé àwọn nǹkan mìíràn tó discuss ìmẹ̀ tí súrà mi náà discuss but nǹkan kan bẹ pàtó níbẹ̀ tí súrà ló sọ wọ́n wá torí ẹ̀ fi pé ló kọ dàbí súrà tí ọlọ́run bá ti discuss kìíní tí ò sọ mú omi kókó wà pẹ̀sílíà nísìnyí tẹ́ bá wo hami ẹ́ sílọ̀n ti sọ wáyéwọ́n kìtàbí nàbí náà wí gáàsẹ̀ ọ̀dọ́mù ọ̀kọ́bìlì tó ṣẹlẹ̀ ìjọba àwí kò ápè ní ápè súra ẹni súrọ́pọ̀ gáàbẹ̀ tó pé gáàsẹ̀ ọ̀dọ́mù bíbẹ́ ó jáde ní ó kọ̀ wọ́n kó tó ti ń yìí lọ́tọ̀ gọ́ọ̀fìrì àwọn tọ́lápàá tó ń pè ló kọ̀ wọ́n á pè ní suratul mu'min kìí suratul mu'min nínú kí ló bá tó ń pè suratul mu'min tó pé ibẹ̀ yẹn lọ́wọ́ bá ti sọ pé wà kọ́ ọ́ra rọ́jú ló mọ́ nínú mi alìfẹ́ áwọ́ yẹ tú mu ìmára ọkùnrin kan tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú ara alìfẹ́ áwọ́ ń dé mọ́nì rẹ̀ bá mọ́ rẹ̀ tó bọ́ nílẹ̀ yàní tó wà pé mọ́mí yàní súrátù mọ́mí ni a lè fi àwọn tó fi hàn wípé tẹ́bábọ́tà máa ń sọ súrà ló kọ́ wọ́n sì kan ti ka gbogbo ẹ̀ wọ́n ti sọ́ dí àti unit wọ́n gbé ọkọ̀ ilá fún ilé ìní ó fi yàtọ̀ sáwọn súrà yòókù Kùránì náà nìgbésí ayé wọn Kùránì náà nìmọ̀ wọn Kùránì ní izu wọn Kùránì ní ṣọ́ràfù wọn gbogbo tó wù kẹ́ni kankan bá ṣe ní Quran náà ní ìpínlẹ̀ àwọn ti kà á wọ́n ti mọ̀ wọ́n ti jòkó tì wọ́n ti lò ó tó ọ̀nà kan ọ̀nà míì ó lè ṣe pé ní tó fi mọ̀ wọ́n ní pé wọ́n sọ di nǹkan sí súrà ni wọ́n hmm? irú àbí nǹkan tó bá jáde ní súrà ni àwọn ìsábà ti báwà tí ma ń fẹ́ kí náwò gbogbo dédé bí i ìtura yẹ́sù lọ́dọ̀ tí wọ́n kúlíyà yíò alkafirú suratul kafiru ní kí suratul kafiru ní ìtọ́jú correct náà nù kí suratul kafiru ní ká súra mùdọ́fù kafiru mùdọ́fù ilé ẹ̀yìn lẹ́yìn ní wọn eré ní wọn ìdáwọn mí ní pé súra tí wọ́ọ̀dù tó wà mẹ́ kàfìrí tó sí ibi súrà tó wí kàfìrí ló wà mẹ́ pé kúlíyà àyúwàl káfìrún àwọn ni súratul káfìrún yàtí súrà tí kàfìrún jáde lẹ kéèké súratul kàfìrí kàfìrí kọ́ lórí súrà ẹ̀hẹ́ ìtàkùn sọ pé súratul kàfìrún súrà tí wọ́ọ̀dù kàfìrún jáde lẹ súrà tí amọ̀ yẹ́tàfà ṣúra tó sẹ́bí sọ́rọ̀ bí kàlàálà báwọn tí wọ́n pẹ̀lú at the same time ṣúra tó mọ̀mìnún tó gbé kọ́ dí apla al-mọ̀mìnún tó wà mẹ́ kéè sọ́ tó mọ̀mìní so now suratul tó kìyàmà ta fẹ́ for the fact pé suratul tó kìyàmà ní jẹ́ mọ́sọ́rọ̀ ẹ̀ ní pé ọlọ́ọ̀fẹ́ sọ́wọ́n àjọ kìyàmà àti nípa àwọn èèyàn tá ń tààrí pé kò ní ṣe àti bí wọ́n ṣe mọ̀ pé lọ́wọ́ àti àwọn ọmọ fún pé síwájú kìíyàwó mi ń jẹ́ ó ti gbé mọ́kítọ́gbẹ̀ ìjáde èèyàn hmm? jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun wá ní pé nínú sọ̀rọ̀ yìí ọlọ́run wá sọ central team kan tó pé òun gangan ló lè jẹ́ kọ́kàn yàn kó máa lé tìmọ́tìyà ó sàwọn kan tí ó jẹ́ tẹ̀rẹ̀lìf tó encourage ó sàwọn kan tí ó jẹ́ tẹ̀rẹ̀lìf tó lè gba bó wá kọ̀ọ̀kan tó kóhùn yóò mọ̀ jẹ́ plọ́k plọ́k wípé èèyàn máa fi rántí o kí ni plọ́k òní balẹ̀ ìsánù àlànà fi yí. kí ni túmọ̀ a lè tu lọ́nà méjì èyí jìnnà ló gbé correct ọlọ́run ọba kó tó sọ báyìí ìsára rẹ̀ láti ìgbà fẹ́rọ ní tẹ̀lé ni pé ní jẹ́ kìyàmà o yóò náà bá wo ìsánu ìyàwó mọ́ ìdí ni bí máa kọ́ dàrú àhà ọmọ nìyẹn jẹ́ àkìyàmọ̀ a máa fún nírò in tó ṣe sáwájú èyí tó kọ́ ti ṣe tó ń rò kóhùn ti gbàgbé àtèyí tó ṣe lọ́wọ́ àgbẹ̀ ìdìbò ló ṣe lẹ́sì tó fi kú títà bá wá sọ fún a sọ fún pápẹ́ tó hújà lé lórí ni bá lè ní àlànà sí yìí ó lè mí ní pé ọmọ nìyàn fúnra ọmọ nìyàn tí ó wà from past pàtì rẹ̀ náà ni ẹni tí ó jẹ́rí lè lórí ẹni tó ṣe wá dàtí kò ní ìdíkọ́ òǹtọ́ ọwọ́ rẹ̀ sọ́rọ̀ kí rẹ̀ sọ́rọ̀ ahọ́n rẹ̀ sọ́rọ̀ ẹsẹ̀ rẹ̀ sọ́rọ̀ so ìtumọ̀ ẹ̀ ni pé bíi pé wọ́n fẹ́ kan kìíní yẹn ti wà recorded sí gbogbo oríkẹ́ bótọ̀ míì náà àwọn ilé jẹ́rìí pé abá ah, ṣẹ́ẹ̀mọ̀ bí ẹni tẹ́ǹtẹ̀ kan ti sọ fún pé ọ̀gbẹ́ni gbogbo tó bá sọ mí báyìí o mọ tó sọ ọ̀rẹ́dì cctv kámẹ́rà ká ohun tó ṣe tẹ́yìn bá ti gbogbo òyìnbó ṣe máa ń ṣe litigation jẹ́ tó bá gbéyàn lọ sí kóòtù wọ́n á ṣe water tight investigation pé ìwọ gan wà force láti jẹ́wọ́ jíjẹ́wọ́ òun lè ìyàrí òfin ní pọ̀ torí tí ò bá ti jẹ́ tó bá bí ká ń púùfù ẹ̀ fún ó tún jẹ́ yàtì wọ́n náà ti rò pé ah <laughs> pẹ̀lú àwọn evidence yìí mo ti gbọ́ lẹ́sí tó kúrò àwọn ọ́sọ́pì yìí ti ju wọ́lẹ̀ ọ́sọ́pì kí nìyàn kan àwọn kíní òun bí ò bá ju wọ́lẹ̀ yóò jẹ àmọ́ lọ́dọ̀ ti wá mí ìbàyí wọn ò rí investigation ṣe wọ́n ti mọ̀ pé wọ́n náà ẹni tí wọ́n fẹ́ gbàgbé lẹ́yìn tó jẹ́ jẹ́ àlùjá nínú àwọn kò sí nǹkan lọ́wọ́ ẹ̀ ó sì ti pé ẹ kò sí ẹnìkan kan tẹ́lẹ̀ tán mú lọ kọ́ọ̀tù nàìjíríà tó ń sọ pé are you guilty or not i'm not guilty ní òyìn àbẹ́ ìsọ́bàrí kò sí tẹ́bá ti dé wọn lọ́bẹ̀ kókọ́lẹ̀ èyí tó ti pín ní ìṣòwò hàn lọ́dún pé kò prove ẹ̀ àfi ìdíje wo ẹ̀mọ̀ ìdíje rẹ̀ wí eléyìn náà òun náà sọ ọ̀hún èyí òun ti àwọn àwọn ilé ẹ̀sìn ti kò sẹ́ni yẹn kan tó bá ti mọ̀ pé tẹ́ bá fi àlá nìkẹ́ yẹn proof àmọ́ níbi wọn dùnkẹ́ investigation wọn ló sí làwọn náà mọ̀ pé lómi jẹ́ àtìráyà yóò kọ́kọ́ bá ló kọ jẹ́ náà kọ́tọ́rí kọ́ọ̀tù ó fẹ́ kẹ́ bìlífẹ̀ wọn ò tí proof kankan wọn kò kíní kan bílíọ̀n jẹ́ kíní kọ́tọ̀ ní ìfẹ́ gbọ́nù ẹjẹ́ kan dé kọ́tù wọ́n lè ní prosecutor wá wàláì wọ́n lè má wà fọ́mẹ́ta adájọ́ sọ pé ah, you are not diligent in prosecuting this case on strike out ẹgbọ́n èyíkẹ́ èèyàn tó lóun ní evidence tó wá pẹ̀lú èèyàn kàfẹ́ bà ló kọjá náà lóòótọ́ wọn lè mà kó ṣe ṣùgbọ́n wọn ò rí bọ́n ní bó ṣe ṣe dáadáa pé ìwọ gan fúnra rẹ ọ̀rọ̀ pé àyíkí jẹ́ ọ̀nà kí fóònù wọ́n gbé my lord kò ní ìdí káwé ti táìpọ̀ ẹ bá ń búlù ọdún fẹ́ parọ́ kọ mùnáàtì kì í lò ní mùnáàtì kí wọ́n kalẹ̀ fún òun fẹ́ máa búra fọlọ́ ọmọ àpérọ́ lòun pa ó sì tún gbọnu sàárè ẹwà gbúrú ọdún tó lòun sàárè bó ṣe pẹ́ tó ọlọ́run tó gbé ìdílé bọ́ọ̀dún tó ṣe pé fọlọ́ fún òun sí ọlọ́run yọmọ ìbá fún ọmọ ọlọ́run jẹ̀mí à fàyáhìlì nìfàkì èsì nǹkan gidi wàláhì and ìpìlẹ̀ nìfàkì náà ní kẹ́sì gbogbo nǹkan ni èèyàn lè ní weakness kéèyàn máa ní alkazibu wàlkìyàní ní weakness gbogbo nǹkan bí lẹ́gbẹ́já ọ̀la ṣáháwà kẹ́sì irọ́ àti jàmbá yóò máa dọwọ́rú kéèyàn máa ní. ọlọ́run ni ìtumọ̀ ayé aláàkọ́ ni pé báyìí ìtàn àrà náà ti bà fẹ́rọ̀ ọmọnìyàn látara ara rẹ̀ náà láti mú ẹni tí ó jẹ́ ilé ìgbé tẹ̀wà ọmọnìyàn fẹ̀ kan mọ́ra rẹ̀ náà kọ́dà bí ẹlòmí ò bá mọ̀ àbí tí bá ń parọ́ fẹ́lò kí ni ẹ máa ń jẹ́ kéèyàn ṣe mọ̀rọ́ kọ́bà rẹ̀ kó ṣe mọ̀hásán ṣẹ́rí gbogbo rọ́bà yẹn máa ń ta káàkiri tó ṣe tí wọ́n wà áfà pé òun kà pílìtì èèyàn yẹn bí tí kì í yé mi ìgbésẹ̀ wa ni tó wá fà á ní kí ni gbogbo mi tó bẹ̀rẹ̀ sótú ọjọ́ ìbákọ̀rẹ̀ sí la máa sọ ṣé tó bá ti kú ọmọ ẹ̀ tọ́lọ̀ fọwọ́n pé ọlọ́mọ kan jù wọn ni o ṣe tó wí nù kò tí wọ́n bọ̀ ní ìbáṣọ́ máa ń sọ wọ́n ní èèyàn méjì ò lè máa tara àbẹ̀ tí bẹ́ẹ̀ tí ń parọ́ bá ń fún ìparọ́ àbí èèyàn méjì pàdánù lọ bí ẹni tí ẹgbọ́n lọ ẹ̀ka pa á tẹwàá ètò kàn ní pé ẹni tí ń pa gangan òun tí ẹ̀ ṣọ́ bá ń kàrí ọmọ fi rọ́ọ̀lì ẹ bìkan bóòlù méjì parọ́ tí ìfún parọ́ òun lẹ́mọ́ fi ń rí i pé téèyàn bá parọ́ kàn tí wọ́n bá ti mọ́ ọ̀la irọ́ kan ní ó tún fi gbòrọ́ mi ẹ́ bìkọ́sẹ́ kí ní yóò rẹ́gísà àkọ́kọ́ lọ ẹ̀ tẹ̀bọ̀mí rẹ́gísà sẹ́wọ̀n ní sí ní reality pé mo kàn sọ́wọ́ ní kó fi lọ ẹni tó sọ fún take serious no torí kò òun rẹ́gísà òun kàn sọ́wọ́ ní lẹ́bìrì pé ń wọ́n ti mọ̀ pé kò rẹ́gísà rọ ẹ̀ irú nǹkan yẹn wọ́n á fi mu irú nǹkan yẹn wọ́n ni wọ́n fi mu wọ́n láwọn méjì dọ́dọ̀ adájọ́ wọ́n jọ ń ṣe bísínẹ́sì láàrin ara wọn ọ̀kan wá gbá kan lójú nígbà tó gbá lójú tán ìyẹn travel ẹni tán sàgbà lójú àwọn káàkiri nígbà tó padà lójú ah ìwọ ni ṣé èèyàn kan bóyá ká lóko rẹ ní ìyẹn oúnjẹ táìwò ẹ̀sán ló kọ́ rẹ̀ gángan bí yẹn ṣe gbá ń bá wọn gbé táìwò ilé ṣe táìwò táíwò bá pẹ̀ á ah, ìwọ́n bá kẹ́kẹ́ ní ẹjú táíwò délé ló kọ̀ mí ha táíwò táíwò nílé kan wọ́n tọ́lọ́ àdájọ́ sáà pé ibi iṣu sì wà ní pé wọ́n ní ẹni tó sọ pé ní táíwò ló bá ti jíṣẹ́ ní èyí ṣe táíwò délé ni mí ẹni tásà sì jàmbá fún sáà wọ́pá wọ́ bọ́ọ̀lù akẹ́dá fún alárájọ́ ní ká padà wá nígbà tí ẹmọ̀ fẹ́ ẹ máa lọ ṣẹ́wọ̀n tó tẹ́wẹ́ pé máa ń jẹ́ táíwò lóòtọ́ kò sí òtìpé táíwò tí ò ní wẹ́yìn àbí tàbí délé ló rọ táíwò gẹ́gẹ́ ni ha délé ni kẹ́lìmù yẹ́wà rẹ́gítàdì ẹgbọ́n sọ fún ìfẹ́ ìlú kọ̀mí má ti wà lọ adájọ́ ní táíwò ọba wẹ́yìn ni hapù tó wà rẹ́gítàdì ìtọ́sí pé ni hapù náà yà ní ṣe ìfún sáàbìtù sáàbìtù so now kò sí lábẹ́ wọn sọ pé conscience ó mọ̀ pé rọlù ń pa tọ́tí yẹn bá ti wá mọ̀ wípé ọmọ nìyẹn kẹ̀kan mara ẹ̀ ó mara ẹ̀ kọ́dà bí bá ń parọ́ fẹ́ lómi kọ́dà bí lómi ò bá mọ̀ níjọ́ tí yẹn bá ti fẹ́ bọ́ lọ́wọ́ ọba ló ń kọ́ o dédé bí yẹn máa ń para àyà ni yẹn fi ń bọ́ lọ́wọ́ ọba. dédé tí yẹn mọ̀ ń pa ara yẹn lójú bọ́lá ọ̀la kìí ṣe tẹ́lómi mọ̀ ń pa ẹ̀ kìí rẹ̀ ṣe nǹkan tó ń jẹ́ kó àti ẹ̀sìn wọn nípa rẹ̀ tọ́ níbi tí láti yẹn tọ́ ìgbà tí bàbá yìí fẹ́ ṣàlàyé bóò ní kọ́ ìdá yìí ṣe lè ṣe é ayé wa hmm? tẹ́ bá ti wo bíi péjì twenty tẹ́ bá wo paragraph ẹlẹ́ẹ̀kejì ó ní wàbáàdà lọ́kọ́ ìdá ti lè fẹ̀sọ̀ ìtumọ̀ kọ́ ìdá yìí in summary ó ní pé annal insan ọmọnìyàn wà ní hawala an yujadila an af'alihi aw aqwalihi allati ya'lam min nafsihi butlanaha bó bá tẹ̀ gbìyànjú pé iṣẹ́ tó sọ àbáwọ̀ tó sọ fún òfin irọ́ ni gbogbo bó ṣe wù kó gbìyànjú kó make attempt tó wé ó fẹ́ nàfà mọ́ dìfẹ́ndì mi ò sọ bẹ́ẹ̀ so wá rí nǹkan tó wá wíyẹn kò wá rí báyẹn ìtí mo wá rí nǹkan tó tó kó mùsùn kó mọ̀ sí lọ ìkà ń sọ ni nǹkan tó mọ̀ tó báyà nǹkan yẹn ò dá àbí mistake ni wà á tàgàrà ànáfsì yìí di ìtìdàrọ́ gbogbo ẹsí tó ń kó lè mọ́ fúnra rẹ̀ ń parí fọwọ́ yá àríkù tàmọ́mọ́ máa kọ́ làhú wàtàlà òun fúnra rẹ̀ mọ́ tó ń wí ó sì mọ́ tó ń ṣe gbogbo ilé ìtò ń ṣe tẹlómi tí ẹ̀bá ti lo áyà yìí ti ń gbé fún ẹ̀ pé ana ala nafsi basir hmm? ní tí ó ṣe fún ẹni pé ìjádà kó má dá sáwọn nǹkan kan tó bá ti mọ̀ pé rọ́ọ̀lù ń pa àbí kó sì ònà wàlà ọ̀háwàlà àyẹ́ sóra nafsahu amama nnas bó bá gbìyànjú gan pé òun fẹ́ bóra òun láti rí lójú àwọn èèyàn àwọn ètè ìdàrán àbúkẹ́ sí gbogbo ẹ̀sìkì tó kùsọ̀ fàlà áhàdà abùsọ́rú wàlà àárọ̀kù bí máa fi iná sí yìí mẹ́nà kò sẹ́nìkan tó rí iná tó mọ tó wà lọ́kàn ẹ̀ ju ara rẹ̀ lọ òun náà mọ́ oníjọ́ tó ń bá ti ráhùn yẹn bá ti sẹ́nà dáadáa tó bá ti jọ wà nígbà pé láàrin ìwà àkọ́ lọ ọyà sọ ní sílábàyà mi yóò wọ́n ṣe ẹ̀hìn tọ̀ èmi náà ò ní jókòó ju bá ń lọ bó bá wù ọ bá dé ta máa lọ sọ ìwọ ló fẹ́ tara rẹ̀ nítorí o fẹ́ gba yìí lọ́dọ̀ ẹlòmíì yes ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́wọ́n bá mọ̀ wá kọjá bá a ti ń ṣe lọ tí ìbá ìpọ́lọ́wọ́n bá bá bù wá láṣìírí ah, in fact àdí lè jòkó tira wa ọ̀kan mẹ́rin àwọn sọ́lá kan pé ní Muhammad bin wafẹ́ náà tàbí ni ó ń sọ pé laukana lè dùn ó bẹ̀rọ àhìá sọ pé ẹ̀ṣẹ̀ bá lóorun ẹ̀ṣẹ̀ tí bá máa ń rùn ni kò sẹ́yìn kan tó lè jòkó tira wọn wọ́n sì sí a ti mọ̀ òórùn rọ́ <laughs> a mọ̀ òórùn jàmbá pé a òórùn rọ́ ní òun lára yìí àmọ́lọ̀ bá fẹ́ bù wá láti rí ṣé níjọ́ táwọn èèyàn tó wà ń bí ọ̀rọ̀ ilé ayé bá fẹ́ kan sí gbogbo nǹkan ń ṣe sẹ́ni tó fẹ́ fẹ́ẹ̀sì sọ́gbọ́lọ́ náà gbọ́dọ̀ máa dọ́tẹ̀ ó sí ọ̀nà wá nìyẹn dẹ̀ èyí ò jẹ́ point pé ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo tó fẹ́ yẹn ti fẹ́ ni. ní fẹ́ ní ní fẹ́ ní pẹ̀lẹ́sà ahàrọ̀kùnbí náà sí hí ní nǹkan ìsìn ọmọ nìyẹn mara ẹ wá wo péjì ẹlẹ́ẹ̀kejì ní péjì ẹ̀ẹ́dì kan kọ nọmba one hmm? ee eh, ibi bó láti lè lóru áyà yìí pé pẹ̀lú nùsùs pẹ̀lú ẹ̀rí kùránì àti sunnah ẹgbọ́n tí bàbá yìí wọ́n ní falaru bàbá balabalba ọ̀bọ̀ nọ́sùn wádẹ́hùn mọ́ta àwọn kan bẹ́ẹ̀ láwọn ìfòkè sí àyà Qur'an àbádìta nàbí tó clear tí ò ní ìtìmáàlù ní ẹgbọ́n bá ti sọ́wọ́ balabalba nọ́sùn wádẹ́hùn mọ́ta mọ́ ó wà very very important kìí ṣe gbogbo nùsùsù ló wà wá bẹ́ ha ló sì jẹ́ mú kámà ara àgbákò tá à ń ṣe fún wa nílùú wa gbogbo nǹkan ní ma jẹ́ mú kámà lọ́dọ̀ olódò yóò dà ẹ̀rí yẹn pẹ́ẹ́nà wọn ni kí ìtumọ̀ ẹ̀ gbogbo nǹkan lè jẹ́ máa ń kílẹ̀ ọlọ́run ọba jẹ́ kó yé wa pé aya Qur'an min a àyàtún muhkamatun hunna ummul kitab

ìpínlẹ̀ nǹkan tó pé ibẹ̀ lápadà sí láàfin pé fátíà ní ummul kitab láàfin pé já nàmà ní pé fa ummuhu hawiya kí ni túmọ̀ tọ́lọ̀ fi pé aya tó mú kàmátì ummu ni pé níjọ́ tẹ́ ẹ bá ti rí mutashabihat ẹ dá padà sí muhkamati ìyẹn ni ìlànà ẹni tó fẹ́ tẹ̀lé òdodo ìlànà òun ní pé yóò fi bọ̀ kàmọ́tù kalẹ̀ yóò máa tẹ̀lé mùsàṣà àbí àti ṣé ní òbá clẹ̀ ṣé bí lè ìzà clẹ̀ ó ṣe sọ pé ìtumọ̀ eléyìí náà lè so ara ọ̀nà táfi bá nọ́ọ̀sù yìí lò táfi bá ayà yìí lò pé pẹ̀lú ìsá àlà nọ́ọ̀sù yìí bọ̀sírọ̀ ni pé fi fọlọ́rùgbàmà bọ́làbọ̀lù bá àbọ̀ nọ́ọ̀sù lùwádé mọ̀ọ̀kà nọ́ọ̀sù lùwádé mọ̀ọ̀kà kéjì gbogbo nọ́ọ̀sù lówà wádé ìmí ìdẹ tó ní ìdí ìmà kẹ tó gbèsè ìjáde òun náà làwọn onímọ̀ ń jòkó sí inna al-halala bayyin wa inna al-harama bayyin wa baynahuma umurun la ya'lamuhunna kathirun minan nas àwọn tó mọ̀ ní qalilu minan tajal ulama ṣẹ̀rẹ́ yìí tó jẹ́ wà bẹ́ẹ̀ náà wọ́n òun làwọn olóòdó wà jòkó tí ó ní ó náà èyí sẹ́ni kò ni al-halal alharam báyìí yóò wá gbé gbogbo nǹkan sí lẹ́bù mọ̀kàmọ́ hmm? yóò máa sọ pé ah, náà ọlọ́túbá eh, ìfẹ́nú lòfin fún ilé ìrẹ́ kan ṣe mú kàmù ní tó bá jẹ́ mú kàmù láàmà fi mú bídá wípé anybody tó bá fẹ́ mọ̀ pé ah kí ló dé pé pẹ́lẹ̀ ìlú kọ́kọ́ wo báwo ló ṣe ṣe pẹ̀lú mọ̀kàmọ́tù because they say proof nǹkan bí dáa ní pé ẹfẹ́ proof hawa lẹ́yìn kan ní alùn àwa tẹ́bàfẹ́ mẹ́tí máa ti hawa ibi mú kàmáàtù come gọkọ́mà kẹ́ẹ̀sọ fún oníṣègbè mọ́sàlá ń pé ṣé mi àti jáàjọ ní ṣe láàfún pa pé wákàtí márùn-ún tó bá ní ìyẹn gan rújú tọ̀ ẹ̀kùn káà náà hàn rà pé to ọ̀pọ̀lẹ̀ ilé ìdáàtọ̀ ọpọlọ rẹ̀ ti yí àbí nǹkan ní <laughs> ibi dáàtì máa bẹ̀rẹ̀ nú pé ok márùn-ún alhamdulillah ṣé o mọ̀ wípé hajj zulhijja là ń ṣe oní ah, ọmọ ṣé o mọ̀ pé zakat báyìí ni ṣé o mọ̀ pé báyìí báyìí tó bá sọ fún akútọ̀ sórí gbogbo àwọn àhádìsì tó fi ṣe lé Abu Huraira náà ló gbà wá kí ló tó ṣe pé ọwọ́ àgbẹ̀ ilé ọ̀gbẹ̀ ilé because òótọ́ rẹ̀ mo fẹ́ sọ fún yìí àwọn ọmọ kan ń bẹ tó ṣe wípé kọ́dà ẹ̀ tó jẹ́ tọ́dọ̀ ẹ̀ ó lè rú lójú tí ó dẹ̀ fẹ́ wádìí torí pé kó fi lè yé o tí èsì pé kó jó mi dá ẹ̀dá ilé yìí ò yé mi ìyẹn òun ń wádìí torí pé kó fi lè yé ó ń bí bí àmọ́ ọmọ fọ́lú ẹ̀ torí kó fi lè dá mú kàmùrú hmm? ife nísìnyí báyìí orí hadithi bíi five hundred tí gbogbo ẹ̀ títùmọ̀ rẹ̀ lọ papọ̀ ọwá rẹ̀ yọ ọ̀kan ọwọ́ bí ẹyọ ọ̀kan yẹn wọ́n ti tẹ̀ṣìhìrù pẹ̀lú ẹ̀ káwé èèyàn fi lè lú sí trọ́ nínú hadith so a pè wọn kọ́ kí ni wọ́n ṣe fa amàlẹ̀bí na fi kùlú bí i zaidun fayatabi o rẹ̀ ọkọ̀ fayatabi mọ́ tàṣàbà mi but after al-mutashabi náà ẹni tóun náà jẹ́ kọ́dà tó jẹ́ tọ́límì kọ́dà tó jẹ́ àpá òun náà lè bèèrè pé ẹ̀dàkùn kí ní yóò tó ti kọ́dà gẹ́ẹ̀fẹ̀ lè sọ pé ṣe lágbájá nípa mi ṣe lágbájá ẹ̀ẹ́sọ́ bí mi bẹ́jú bóyé mi ni ìmọ̀ hmm? ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun lẹ́ rí because tọ́lọ̀ bá nìkan bá jẹ́ mú ká ara àtúmọ̀ mú ká mú ni ẹgbọ́ nǹkan tàbí wọ́n jẹ́ muhkam ibi láti mú muhkam ní amúlátara ihkam ibi muhkam náà láti mú hukum láti mú hikma tàbí nǹkan bá jẹ́ muhkam ìtumọ̀ pé nǹkan yẹn yàtọ̀ fún pé ó dúró ó wá wá kò ìrẹ̀ǹtì gbogbo ẹ̀ ń fara wọn lọ́wọ́ kò takora wọn pé tó mèrì wípé ẹni tó fẹ́ kan sọ àbẹ́ tó gbé kalẹ̀ fún ó ní nǹkan tó fẹ́ tájẹ́ pẹ̀lú ẹ̀ bàìlítà tó bá ti rí nǹkan kan mí tó wá fi yàtọ̀ sí ó bá mo ti lè yíò fẹ́ jọ yókù hàn ni àwọn onímọ̀ wà sàlàyé fún bílé yìí náà ṣe jọ yókù àbí rízì ń tọ́lọ́wọ́ bá fi dìtáìdì kó mọ́ jọ yókù ní hikmat ọlọ́run sọ pé kìtàbọ́n ọ́kìmọ̀t ayatì wani ƙur'ani yau wa inna ka lafal ƙur'an min ladun hakimin khabir hakimu lẹ́n tó ṣe yí pé kò ní ṣe kankan illa li hikma ta ilé ìṣe wa kéré báyìí pé ó gbọ́dọ̀ kéré torí nǹkan báyìí ilé ìṣe tó wá tóbi jù báyìí ó gbọ́dọ̀ tóbi torí nǹkan báyìí kẹ́gbẹ̀kẹ́ ìṣọ́fíà fún ẹ ẹ̀ẹ́dàkùn ẹni kábáyán sọ méjì

ta ẹ̀dá fàáfà àmà malik kan yàtọ̀ fàáfà oní hadith tọ́mà náà fàáfà àmà malik inú àwọn àfà malik yàtọ̀ fún pé zòrí àfà tó ń pé kéèké orí àfà tó jẹ́ àfà malik tó jẹ́ àfà kéèké tánàmà dápọ̀ àdàpọ̀ rọ̀bíà rọ̀bíà tó bá sí rọ̀bíà tó gbọ́nà àbí àbí tẹ̀rí rọ̀bí àì imam malik nígbà àdìsí àmì mọ́ta imam malik àdì 2507 507 508 509 ọdọ̀ rọ̀bí àfà rọ̀bí à náà wá jẹ́ ọmọ tó fún fàáìlì nínú fẹ́yì gẹ́gẹ́ bí zuhuri náà fi jọmọ̀ tí ó fún fẹ́lì ó mì pé Imam Malik jẹ́ ọmọ kéwù ọmọ kéwù Sa'idu Rabi'a ni sàálùtù Sa'id ibn Musayyib mo fi Sa'idu Musayyib pé kam fi isba'il mara obìnrin tí ẹnìkan bá kan ni ọmọ kàbá tàbí gbogbo àwọn oríkèwà ló ní díà ló ní blood money jẹ́wọ́ pé èèyàn náà kán bá pààyàn ó ní díà náà ni ọlọ́run wá pé obìnrin injọ àbí tábà kọ́ọ̀tì ọmọ kàkàn lẹ èló ni díà rẹ̀ ó ní sáyẹ́dì sọ pé aṣọ́rọ̀ ràǹkúnmí kan ní ìsìn kò lè wà lẹ́sà one point five million àbí mẹ́wàá rẹ̀ fifteen million fẹ́ni tó kàn géèyàn lọ́mọ kàwé tóbìnrin tún nù. ọlọ́run àwọn káùntì ìsàáyìn tó bá kọ́ kàkà méjì wọn bá kọ́ sí nǹkan wọ́n ní ìṣòro náà mẹ́kẹ̀rẹ̀ twenty kamẹ́tì àbí tẹ́ntẹ́n ní fàkóso wá ní káńtì sàlàtù pẹ̀lú mẹ́ta kọ́ ó ní sàlàtù náà mìíràn èrè tààtì kàmẹ́rì fàkóso wá ní káńtì àrùbà mẹ́rin kọ́ plẹ̀tì mẹ́rin jẹ́ bá ṣe ń kó bọ́ àbí ó jẹ́ 40 sẹ́lẹ̀dùn sáyíwá pé tó wẹ́ pé mẹ́rin bá ní ìṣirú náà ti bí sẹ́wọ̀n kẹ́rin pé ẹwà o ah, kí ni yóò jọmọ́ o gẹ́gẹ́ bí ẹni tẹ́tẹ́ pẹ̀lú ń bí díà ó sì question bẹ́ẹ̀ ló súnmọ́ ní ó sì question yóò bá mú because n ti ń jọ n ti ní ìkàm ten twenty thirty nígbà tí màá tó wá tó wá dé mẹ́rin yóò bá padà sí twenty àwọn ah, twenty ní mẹ́rin ṣe àpò oyè ò pápá gẹ́gẹ́ gbàgbé tàbí ẹ̀mọ́ tí mo wí fọ́ ni mo pè é wọ́n wá ní àà fakultu wọ́n wá ní àà hínà áàbò màjòrò wá wọ́n dù tápọ́sẹ̀ bó tóbi sí nígbà tó dé mẹ́rin wàṣádát mùsíbà tó ha ha mùsíbà tó bá ó lè kókó mẹ́rin ju mẹ́ta lọ náà kọfà ákùlù ha ni owó tó ń sàwá kéré

ìmọ̀báyà náà ti hadisi yìí hadisi abdullahi bin yazid al-khatmi lọ́rọ̀ àgbàrá fún ààrẹ tó ó ní ó ní àdáfàní ìbàrọ̀ wọ́wà gẹ́rù kàzú hadisi tẹ̀mọ̀ náà ẹmọ́ ti jẹ́gbẹ́ lọ́gbẹ̀ yẹ́ kíkà lọ́wọ́ ẹlọ́wọ́ àbọ̀síkà ìfẹ́ lùmọ́sán hadisi torí ó abdullahi bin ìsìn àkàtí mi sọ wípé bàrá sọ fún mi wọ́wà gẹ́rù kàbú ẹjá sọ lọ́rọ́báwá tí sàábé ní albàrá mọ́ ní wọ́wà gẹ́rù kàbú kí ni túmọ̀ kí ni mọ̀ fún mọ́rẹ̀ mi ni ó wà káàzí láti lè gàbí kàbú sẹ́mọ̀ túnmọ̀ pé kàzúùbù ni ọ̀rọ̀ ẹwà di iṣù wọ́n àwọn àti sípò láti fẹ́ tẹ́lẹ̀ ọdún kan tó gbá òfẹ́ tó jẹ́ pàdé ẹ́ káàbá sì rí ikú tó bá ṣe wípé sẹ́fàtún bálága fàálùbálò tí èdè fàún nísìnbá tí ọlọ́pàá sọ fún wa pé wà máa rọ̀bù kàbí dọ̀lá mi ẹni tí ma ń sáàbù sí lómìnì alàbí tọ̀sí tùmọ̀ ẹ̀dá ọlọ́ọ̀bẹ̀ sáàbù sí gan fẹ́rú ṣùgbọ́n ó lè ṣe jẹ́ ẹ̀mí ìtumọ̀ sí ìtumọ̀ yẹn bó láti tú yẹn a fa'al ó lè jẹ́ fa'al tó jẹ́ nísbà tó bá bí nísì pétọ̀ ó kọ̀ wo là ń pè té lọ fa'al lọ náà ó kọ̀ wo là ń pè kápẹ́ńtà Najjar ó kọ̀wọ́ láńpẹ́ ni tí ń ta gbogbo àwọn mídìmídì ṣọ́ọ̀bù kéékèèké bakal àbí so a máa ń lo fàáàlù náà fún nisba yàtọ̀ fún ìbálága so náà ń tààtì ń di àyà ní wà máa rabbuka bí màá túbìn ilẹ̀ zol fàáàlù ó ní bàbá tó ṣe múlákìlì ìrọ̀ alhariri azam al-hariri ọba tó sì mọ̀ pẹ́lú hariri abúlùkọ́sùn al-hariri ó sì mú láti rẹ̀ rọ́bù kíra náà wọ́n lè kí ó tẹ́bá kájú rí àkán ẹ̀ka láti rọ́bù fẹ́ ha ń gbà òun ní sọ pé wà ń sọ́rọ̀ àkọọ́lẹ̀ ṣẹ́rí sáti kalifáàlì wà máa yóò dọ́ọ̀hí ìlàfà áàlì anybody tí bá ti ní iṣẹ́ tí ń ṣe professor ni àbíṣẹ́kẹ́ ní ṣe wà ń sọ́rọ̀ àkọọ́lẹ̀ ṣẹ́rí sáti kálbàkọ́ọ̀lì wàmọ́ yóò híhí ilá fa'áàlì so a máa ń lò fún nisba sabbal khayyar bakal jazar so ta bá ní dọ̀lá múná ní ya yi bí mansubin ilẹ̀kùn ẹwà mọ̀ tó fà tọ́lọ́wọ́ bá fi wá lò kí ló dí ọ̀dá fẹ́ ìtumọ̀ dọ́lì náà lómi pé a lè fọ ọlọ́wọ́ bó ṣe dá sí sábòsí kọ́lá bó ti kékeré wọ́n kí ló dọ́lọ́ wa lo sígá mùbálágà yẹn bẹ́ẹ̀ pé wọ́n ní tọ́lọ̀ fi lọ sí àbùbá alága ní pé abid tọ́lọ̀ bá lò ẹ́ abid jẹ́ jámù alkefra fa'il fún abdu tàbí bá sọ abdu ẹ sọ ibad ẹ sọ abdu abdu abdu abud ẹ wá lọ abid abid yẹn ó ti pípé àwọn ẹrú pọ̀ pé má ṣe pọ̀ tóun náà lọ́lọ́nà fi alóbọ̀ láàmù láyé ní ahadan láàkẹfẹ́ so àrífà àlùtù sí nísbà but fàúlù ṣe tún sí nísbà mùbárára rí sọ́yà níjọ tí ẹni tó bá wá jẹ́ tàbí àbí tó jẹ́ tàbí kí bá ń sọ pàtàkì àdáka ní ìbàrọ̀ wọ́n wà gẹ́rù kàzúbì kìí sì parọ́ púpọ̀ ìjúmọ̀ ẹ̀ ní pé o lè pàdé ó di iṣu àwọn alájú sí sáńkà ní ìgbà àjọ́ sọ pé ó sọ wallahu alam kí ló kí nìtúbẹ̀ káàzìbù náà ló mìí ṣùgbọ́n ibi tẹ́ ti máa sí rẹ̀ hadith kò sí kankan ìdápẹ̀ kan fún mi tí nǹkan báyìí dé ààrẹ òṣèrè ah so wọ́n ń yí hadith البراء أبو ابن الخدمي واني حدثني البراء وهو غير كذوب كيف هو غير كذاب ساعة تقول غير منسوب إلى الكذب كذوب من ينتهي تعوضه wọ́n ní kí ló fà ṣe rí sọ́dọ̀ àwọn ìhàdé kò fẹ́ẹ̀ sí fáàtì tí ò wúlò ó fi fáàtì tẹ́ẹ̀ka fún òun gangan ní wàásù sí láti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tù kí ló ṣẹlẹ̀ ní pé Al-Bara ibn Azib ti bá lè wá di sàábẹ̀ ìlú wò ni àǹsọ́rì ní ipò sàábẹ̀ kúfà ará Iraq gbogbo èèyàn ní máa ń pèlú pọ̀ ará Iraq kò bìlú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ so by default kọ́dà kọjọ́ sọ́ọ́dí kò ní ọdún kọjọ́ wí káàdì kò tọ ìyẹn wọn náà lẹ́gbẹ̀ẹ́ ìlú lọ́kàn tí ń tẹ́sọ pé bóun bá sọ pé wà gẹ́rù káàdì ẹ̀ níbi àmọ́ gẹ́rù kàdù ìtumọ̀ gẹ́rù kàdù kò ní pé bẹ́ẹ̀ bá tẹ̀sọ pé wọ́n ti kò láàrin parọ́ máa nàbí ṣé ẹ̀tọ́ ọ̀nà sáà ipe ẹ̀ bẹ́ẹ̀ bá rọ̀kọ́ nìkan bá jẹ́ sọ́dìkì lọ́dọ̀ rẹ̀ ẹ̀ nígbà àbí ókè ló kò tàbí dọ́là bá àná sọ̀rọ̀ àlùwà pé gbogbo wọn látọ̀rọ̀ sí sẹ́mọ̀ pé tó bá gbogbo ẹ̀yìn rẹ̀ rẹ̀ pé ah, ilé ọ̀pẹ́ gbogbo wọ́n ti fi irọ́ àti corruption ṣe default for everybody gbogbo alùpùrọ̀ ta ní ìtúkúrọ̀ pa ara iraki náà lè gbà pé nìkan ń bẹ tó jẹ sọ́ọ̀rì kan tọ̀hún wá ní abẹ́mi ẹ̀sọ́ kan nínú ọdún òkè sórẹ́ nìyí kódà tó bá ní ìdíkọ́ fi káàdìbò ní ó wà gẹ́rù kan lọ kò ní parọ́ máa nìyí sọ́lá lọ sọ́lá òun lẹ́ẹ̀tì rí ẹ̀fún yìí rí ta ló gba hadithi حدثنا الصادق المصدوق تعالوا تعالوا يجيبوا كوفة ara kúfà ni wọ́n máa ń sọ̀rọ̀ sí kúfù torí pé kò kankan bìí tẹ́lẹ̀ kankan bẹ tí ò ní parọ́ lóbi wọ́n máa sọ asọ́dí almasdúkù lànàbí torí pé àwọn irọ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí gbogbo èèyàn mọ̀ lòfin parọ́ òun ni a lè fi sọ fún wọn wípé tí ìdáhàdásokò ànásì tí mo bá sọ̀rọ̀ kọ́tọ́ pé mi ní sọ̀rọ̀ àmì ẹlẹ́wọ̀n pé ìparọ́ àmọ́ ó sàyẹ̀ fẹ́ sáàbù pé ìsàlẹ̀ ìparọ́ máa nàbí torí pé tó bá sọ pé òun ò parọ́ n ò ní gbà tẹ bá ti fẹ́ rí bí ìlú àjẹrí ẹmọ gbọ́ kọ́lọ̀ kó kẹ́ president Buhari sàrà òkè kéde ọkọ̀rọ̀ ti yú lórí kò ní gbà tani ọkọ̀rọ̀

ó ní àdẹ́sà ní àwíyà wọ́n wà káànà láàyò sáhámù sí àdísọ̀ sí ẹ̀yà kò sẹ́ni kàtà tó sọ fẹ́sẹ̀ bí àdísà níbi ẹlẹ́ lóní nǹkan ní ara ẹ̀rá tí ní gbà fọ kókó lé ní òun ní nǹkan ní gẹ́gẹ́ ni ó bu ló lè gbogbo anigiri náà ó sì gbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ mọ́ hadithi kọjá line nkẹjá yẹn line kan ó hadithi ó mọ hadithi ó mọ hadithi ó mọ alùpàtàbù hadithi ó mọ àádá àwọn tí wọn hadithi kìí ṣe lárúbáwá nìkan ebe àárín na ọ̀gbẹ́ wa náà fi why? wí bẹ́ẹ̀ wáì náà fi ń wí bẹ́ẹ̀ ará ìrákì ni ibi tá ti lọ bi pé ńgbà tí ó rọ̀ pe àbí lẹ́nu sáyé wípé wá àti 10 10 20 30 nígbà to di ìka mẹ́rin ó tún ló tún di 20 padà ṣe nígbà tí wọ́n di wá pọ̀ wọ̀ṣẹ́dẹ́kùn sí ìbátúrá náà kọfà ápùlù ha ápùlù yìí tá ápùlù lákàyò akulu ìkọ́l akila pé òun wá ní díyà rẹ̀ wá ó wá dínkù tàbí wọ́n ní àìrà kéyòn án sára ara sì ní ọ́nà òun náà ni ẹgbọ́ tí kìíní sọ fún ní ọ̀dàbọ̀mọ̀ sọ fẹ́ tí ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa pé kí ni ìdájọ́ kéèyàn pa ẹ̀jẹ̀ ìdun ní harafin ah, ah, ya alẹ́ ìrà ìyára ọ̀rọ̀ yíyọ wá lójú kọ̀tàntún ibna rasulillah ẹ̀kọ́ máa nẹ́bí hussein tí báwọn náà lè jẹ́ tuntun lọ́dọ̀ yìí tó ẹ̀kọ́ ni ìdájọ́ kẹ́yìn apá ẹ̀jẹ̀ ẹ̀dùn tó báwọn náà lè ní tó lọ́dọ̀ jẹ gbogbo nǹkan ní máa ń béèrè mọ̀tà ni wọ́n ń pè ní tó ní ìrọ́kì ó ní wàhálà tó ṣe yí pé nǹkan kékeré náà ni ó ṣẹlẹ̀ láàrin àwọn ṣàbábù torí kò sí àlẹ́ ìmọ̀ náà fèèmọ́ yóò wá jòkó tí iṣu ẹ̀yọ̀ kan yóò wá ahọ́ kòkò hmm? gbogbo àwọn pẹpẹ táyàn ti dàmọ́ ara láwùjọ wa wọ́n ọdí kòkò wọn ò nídìí ẹ̀rẹ́fẹ́ tún wò dáadáa tẹ́ bá gbọ́ tó di iṣù pé a lè sọ ọlọ́run àbí bó ti bẹ̀rẹ̀ ní sọ fún yìí wọ́n jòkó wọ́n wá ní ẹwà o ẹwà o wọ́n ti kọ́ wọn ní ilhad pé kéèyàn kọ́ lọ́wọ́n bá ló kọ́ tí ò jẹ́ ni wọ́n kọ́ dídà fún wọn sífà òun náà wọ́n fẹ́ ṣe shihad ṣètọ́nù wọn fẹ́ sí lórí pé a ẹja wo ṣé ọlọ́run tá à ń ní yẹn gan kílẹ̀ rí ẹ. ọ̀rọ̀ pa ṣé kìí ṣe pé nípa lọ́wọ́ bá ní nǹkan tí ó gbọ́dọ̀ àwọn àáfàá rẹ̀ àwọn tó kọ́ màá mú ọlọ́run tí wọ́n yóò lòdò kò tẹ́ ọlọ́run gbẹ̀rún ó stáṣọ rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ ó wá dálẹ̀ rẹ̀ ká ọ̀gá tó yàn náà sí mọ́ni ah, á ló kọ tí ò jẹ́ labari tana zaune ala ala ala ala ala da tunani ala wa ka jini ala jini ala jini ala jini ya ya akwai yana amfani ba eh kai da da sai da jila ne Allah ko lamu bai mufahama kun sai kai ma wí Allah shi dara kun Allah jẹ́ dara wọ́n ló to gbé ngba tó bá ma fi gbe gbe ara e ba to fi so to fi ko mo pé ala ala ala to ala ala to fi ga se ala ala ala ala ala ala ala ala Allah so ta'anut ni wọ́n á béèrè ibi tá a ti lọ ni pé wọ́n fẹ́ sọ pé kọ́ídà yìí kọ́ídà tó kọ̀ọ̀ àníyàn tó bẹ́ẹ̀ ìzá alámọ́sí bàfẹ́ra the first place lẹ́yìn kọ́ máa ń lò ó ní wípé nọ́ọ̀sùn mọ́kàm lè dọ́dọ̀ ẹ̀ torí kò ní ìtumọ̀ mi mo á fẹ́ sàlàyé ń jẹ́ mọ́kàm pé ara àwọn tó rẹ̀ǹkà láwùjọ wa ni pé nǹkan tí ì ṣe mọ́kàm làwọn èèyàn ń pè mọ́kàm kúrẹ̀ ní tí ò yíra òun ni ẹ má máa gọ́ bẹ́ẹ̀ bá ti jẹ tọ́wọ́ ẹ bá mọ tẹ́ ẹ bá ti sọ sọ́wọ́n kí ni ìtumẹ̀ ẹ gbọ́ yóò ní à ah, kí ni ìtumẹ̀ ẹ mo fẹ́ wò ọkọ rọ ẹ pé bí yóò mọ̀ túmẹ̀ wọn gba gẹ́gẹ́ bí ní àtẹ̀sí ní àtẹ̀jọ́ mọ̀ èmi ló mọ̀ èmi ló mọ̀ bẹ́ẹ̀ ṣe ẹyẹ ò mọ̀ pé tẹ́ bá ti lè tẹ̀lé aláìmọ̀kan ló yóò rònú ẹ yóò wín nìyí èyàn tẹ́tẹ̀lé aláìmọ̀kan ló yóò rònú ẹ torí pé bí nǹkan ṣe wà ní ṣe rí téèyàn bá tètè pàtó àwọn nǹkan tó sọ fún ní àwọn nǹkan tó pàtàkì ní òtẹ́ pé níbi láti máa lò láti máa fi kátìrà àti láti máa fi ronú ara nǹkan tó dá wàhálà alẹ̀ fáwọn kàwárí jù ni pé wọ́n serious ṣùgbọ́n wọ́n ní soul farm ṣẹ́gbọ́n méjì ní nǹkan méjì ní bí ọmọ abẹ́lẹ́ ọ̀hún ọba fún ẹ̀sítàṣẹ̀ tó bá jẹ́ ṣáàbù husnul faham àbí sihhatul faham àti husnul qasd husnul faham àti kíni husnul qasd that is so fẹ́ kan gbọ́n tọ́lọ́wọ́ bá ń wíyé ìyẹn ni husnul faham yẹ husnul qasd wá ni pé o wá ní intention àti tẹ̀lé dáadáa wù ọ́ ṣe pẹ̀lú ẹ̀ kì í ṣe pé o fẹ́ gbọ́ lẹ́gbàá tó gbọ́ yìí tán o ṣe tó bá gbọ́ oyé tá tó bá ṣe àwọn yahudu lójọ́ aliyahud tọ́jìmọ̀ lakinnahum lam yaltazu ibi tẹ́ ti mọ̀ pé fáhìmọ̀ ó ní pé kí ni tó lè ń bi inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́run bá pàdà sí ẹdú màlúù kan ẹni màlúù kò bá jẹ́ kékeré kò bá jẹ́ tóbi kò bá jẹ́ dúdú kò bá jẹ́ pupa tóbi ó ṣe rọrùn tóun torí pé kò ní kan ṣe kọ̀tà ìmọ̀ làkínà yòrídù láì yòrídù ayẹ tẹ́bẹ̀ ó wá ìwà ń lọ pé ah nínú ìbákọ́rọ̀ pàṣẹ́bà àríná ẹgbẹ́ ẹgbẹ́ bí ọlọ́run bá ẹnú ìbákọ́rọ̀ ẹgbẹ́ kí ni bá sí ní ìbákọ́rọ̀ tá nílì nílẹ̀ tó nílì kọ́lọ̀ ẹ eh, sọ pé ìbákọ́rọ̀ eh, tó láfáàrí bí ọ̀rọ̀ bọ́dá àkókò tí yé náà ṣé ládàá ló dùkúrú àtẹ̀wé tó ń sọ tó bá kọ́rọ̀ kan wọn ò ní kàn ṣe lọ́lọ́run padà bí nígbà tí wọ́n wọ́n ń pé ẹnà bákọ́rọ̀ tàṣábà àti ẹgbọ́ tàṣábà kí ni tó tàṣábà níbi bákọ́rọ̀ tàn kẹ́lọ̀ bákọ́rọ̀ tàn kẹ́lámù mọ̀kàm mọ̀kàm so oníbídíà ní ń lọ nǹkan tó jẹ́ mọ̀kàm torí pé kò fẹ́ ṣe ẹgbọ́ kí lóun sì ní kọ́ ó fẹ̀kà sí ní súwòl kọ́sì sóòlù pọ́sì ní wá fi ń kílèmù sóòlù pàm kò yé mi àdítọ́gbó sóòlù pọ́sì kọ́ kó kẹ̀kẹ́ ń fún ìtumọ̀ mi so ìdẹ́yìn ọmọdé lọ́dọ̀ ọlọ́run ni hosnul pàm bèsè àtọ̀fà àdíkìní hosnul pàm kọ́lọ̀ ń jẹ́ ká gbọ́ nàfọ́rọ̀ òun ní hosnul pàm ṣùgbọ́n ní sùúrù fáwọn Yahudi ní sùúrù kọ́sù eléyìí gbogbo tó bá sọ fún òun láti ṣe ṣùgbọ́n wrong information wọ́n fún ṣẹgbọ́n mi wọ́n bá sọ fún pé báyìí nígbà kó gba àwẹ̀ one hundred and fifty days sórí Nàìjíríà ó lè gbà tí ó fi kó abẹ́rẹ́ báyìí tí ó pẹlẹ dẹ́yà òun fẹ́ ṣe ṣùgbọ́n wrong information lòun gbà ọkàn tiẹ̀ rọ̀ ògbólódò ni Yahudi ọpọlọ tiẹ̀ pé ṣùgbọ́n kan lè dá fọ̀kíní máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn tó máa fẹ́ kó sọ̀rọ̀ kàwáríjì gùrúùrù ni máa ń ṣe wọn wọn ò fẹ́ kán ní fáhàm àwọn tó béèrè lọ́wọ́ wọn ti lẹ̀ wọn yóò padà aṣọ ara ẹ̀ di ìmọ̀múlà ìmá tó bàyẹ̀ sórí àga yóò wí láwàní òun náà ní gbogbo ẹgbẹ́ yóò tẹ̀lé ọmọ ìlọ́yọ̀ gbá àwọn wà láìmọ́ náà jùjọ ayé mi ní ìṣẹ́ ọlọ́gbé ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ yí ọ ó bẹ́ sí tẹ́lẹ̀ náà ẹ̀ kò rújú àmọ́ torí pé òfin ìpè kò gbàlànà yẹn ni ó fi jẹ́ pé wọ́n ṣe àtàtọ́ wò lálànà nǹkan tẹ́ ń fàyè ṣe ń tó le rárá fẹ́ni ọkọ̀ máa nílà káì náà tó bá tún wá ní kọ́ èyí switch off ní mọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi àwọn èèyàn tẹ̀sẹ̀ ńlá káwọn tẹ̀sẹ̀ switch wọ́n mọ̀ mọ̀ switch off ó ńlá ká ó switch lọ́ká ẹ̀ off kí ló fà tó lè switch off ìmí ìbẹ́ náà kọ́ innocent ló fi switch off ìmí ìsìn ìbẹ́ tó ṣe pé inú wọ́n ó sì kà gbọ́dọ̀ bóòlù ẹlòmí ìdíje bí rẹ̀ kìíní lọ́gbìn tó ló sọ fún pé làbúdà láwo ayé sálẹ̀ mọ̀lẹ́ nù sọ̀s bọ́lá bá sọ̀rọ̀ àfojúsẹ́ ju ọlẹ̀ èyí but sorry àtẹ̀sílẹ̀mù nusus yakunu bada fahmi nusus ibi tí wà láti wà kò gbọ́yé èyí sàlámà fún nǹkan tí ó gbọ́yé yẹni fahimta náà inda zalika tusallimula wa lam yafham an-nas wa sallama sallama al ibi taslimu lẹ́wọ̀n tọ́lọ́n ti sọ̀rọ̀ náà kí ni tọ́lọ́n sọ lákọ́kọ́ ọ̀nà ọ̀ ọ̀ bóyá sọ̀rọ̀ nígbà ẹnìkọ̀dì tí ìbá ti sọ nínú ọ̀ mọ́tẹ̀ kan sọ pé tọ́lọ́n sọ ni wọ́pọ̀ bẹ́ẹ̀ yí káwọn tá gbọ́n tọ́lọ́n ọba bá sọ yé nìkan sọ ìgbà láwà ti tẹ̀sílíìmù fún nǹkan tá a gbọ́ yé dáadáa tẹ́yìn bá sì nǹkan gbọ́ yé tó ti tẹ̀sílíìmù fún kátọ̀ náà ni ó jẹ òun nínà sọ̀rọ̀ ṣe wọ́n máa ní tẹ̀sílíìmù kò ní tẹ̀sílíìmù ni pé bí ọlọ́run bá ṣe ṣe pé irú ṣáwà tó wà méjì máa bó ṣe dáa tó ọlọ́run ò ní ṣe tó wọ́n fi kú ṣe nǹkan kékeré ni ọlọ́run ò bẹ́ wọ́n ràn bá ní ẹ̀tẹ́ ìpìtàdà wọ́n adádọ́gbà àlè nítorí ọ̀bẹ́ lọ́nà lé gbọ́yé ẹlòmí pẹ̀lú inú tó sẹ́ńtìlẹ̀ ló fi ti nǹkan gbọ́yé ó ti tẹ̀sílẹ̀ ní minallahi ومنا التسليم منا ibẹ̀ ثم min الله الرسالة، risala الرسول ala وعلينا الفهم، بعد ذلك التسليم. al-fahm ba'da dhalika at-taslim wọn ni a máa gbọ́ nǹkan yìí òun fáàmù tiẹ̀ fáàmù kọ́fí yóò àti tàfihàn fún fáàmù kọ́fí yóò wọ́n apojú wẹ̀ bẹ́ẹ̀ àná ah, àwọn ti sọ ọ́ ọ́ sílẹ̀ àwọn ti sílẹ̀ tẹ́ kó bá clear bá ní máàlìkì ṣáàfì àpọ̀dàbọ̀ àríkò onírèkè láàpù lórí nǹkan tí ọ̀rọ̀ clear yìí fọ́ọ̀mọ̀ túnmẹ̀ òkè sáwọn náà wọn òfẹ́tọ́ lọ́ni máàlìkì sọ pé ìṣètùmẹ̀ ni ṣáàfì sọ pé ìṣètùmẹ̀ ni kí wọ́n wá ní ah no oh ẹgbẹ́ tẹ́lù fẹ́ lókùnrin tí lágbáwádìí wọ́n ni lágbáwádìí wọ́n ni ah, tí èèyàn tẹ́ẹ̀ bá ti ń bá àwọn èèyàn discuss àbí tẹ́ẹ̀ bá ń bá ń sọ̀rọ̀ ẹ̀sìn or anything lọ́rọ̀ gbèsè ayé sẹ́rí fact fact nǹkan ló jẹ́ fact ti gbẹ́ ní issue ẹ̀rọ kọ́ máa establish ẹ̀ náà is this a fact sẹ́rí nǹkan tí ìbáraẹni fact tẹ́ẹ̀ bá ti lọ lè gbà ní fact tẹ́ẹ̀ ní ẹ bá ti lè build the inference lé lórí wàá gbà wọ̀. then tí nǹkan ẹ̀bá ti fact tí wọ́n bá gbà fact tẹ́lẹ̀ ẹ̀bá ti lè bíú di ọkùn lè lórí ẹgbọ́n mi ó gbọ́dọ̀ bá ìgbọ́sọ pé àfẹ́ tètè fact lé ẹjẹ́ ìpínlẹ̀ ìgbàkù kàkẹ́ fi lè máa gba bí èyàn tó máa ń ronú bí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ṣe rí báwọn àpá ti máa ń sọ kọ́rídà kọ́rídà kan àmọ́ òtún bá kọ́rídà tó kó jí náà ń tẹ́ ń lò ojoojúmọ́ ni but àwọn yóò tó bá special kéwu ni kéde kí ó tẹ̀lé òun lẹ̀ ń lò lẹ́ engineering ń lò ní medicine ń lò ní economics ó ní pé nígbà tí ọlọ́mọba ní wàsáríkù wàsáríkọ̀ olè lọ́kùnrin àti olóbìnrin fàtọ̀wú ibm ayé àti mọ̀kàlì èwo ni bí mo ti káyì èwo ni hókùmù mẹ́ wọ́ọ̀dù wo ni hókùmù lè dájọ́ mẹ́ fàtọ̀wú àbí pápá òní ọ̀sán fún àlú ẹ̀hún jẹ́ o tó bá ní azani yàtọ̀ wà zani fájìlì dúró kúlà wá ìdí mìíràn èwo ni hukumu bẹ àbí tó bá sọ wípé iná lẹ́bínà yóò hárí tó lọ́wọ́ rọ̀súlà wà yẹ sáwọn àfihàn àti fasada ayò kọ́ tàlú èwo ni hukumu bẹ hukumu nàbí náà kẹ́ ẹ kó tẹ́ bá wáyà mẹ́ta ẹgbẹ̀rún kọ́ mọ́ sáré course ah, ọlọ́ni fáktọ̀ ọ̀hún tọ̀ kápọ̀ sí kọ́tù agbọ́dọ̀ mọ́ ta ni sáré kù tá ṣe kọ́tù ẹ̀ tẹ́lá fi lè ṣe mistake ilẹ̀ ó fi ṣe gbọ́gbà kọ́tù azani kẹ́ẹ̀tọ́ lè ta ni sáré kù fún kí wọ́n ló lọ́ra yìí bẹ́ẹ̀ni because only ní wọ́n lè pèkẹ́ ní sáré gọ́dọ̀ tí èsì sáré gọ́dọ̀ tó ayé jájọ fún ní ìdúráì káwọn páàkì sọ̀rọ̀ ṣẹ̀ríà lọ́dọ̀ tiwa àwọn ẹ̀ṣẹ̀ lọ́lá làwọn ẹ̀ṣẹ̀ tí mo fẹ́ kà o ẹni tó kówó ìjọba jẹ tán di àwa olè lónà wọ́ọ̀dù olè ní èdè ó fẹ́ nítumọ̀ ju olè ní lófin lọ wọ́ọ̀dù olè ní èdè akẹ́kọ̀ọ́ tó kó sínú ó fẹ́ ó tóbi ó pọ̀ ju olè lófin lọ klọ́ọ̀sì kan bẹ lẹ́ni tí ó bá jẹ́ olè nù ṣẹ̀ríà ẹni tó mú nǹkan tí kìí ṣe tiẹ̀ tó jẹ́ tẹ̀lómi mí níbi tí wọ́n fi kí ní yẹ pamọ́ sí tó pé kò ní afẹ́ẹ̀kì sí ó bọ́ǹbù ẹni ó wọlé onílé ó sí bọ́ọ̀sì oníbọ́ọ̀sì ó wọ ọmọ mọ́tò onímọ́tò ní dẹ́yẹ pàkẹ́ẹ̀sì pọ́ọ̀sì ẹgbẹ̀rún wábẹ́ nìfẹ́rù kéèké nísìn báyìí tá a bá rẹ́ nìkan tó bá kówó tí wọ́n kó sí lọ́wọ́ jẹ ẹ̀sẹ̀ ńlá lálòó náà sàmọ́kì ìfẹ́sárì àbí ẹ̀kọ́ ní èèyàn máa wàá gbọ́ ta ni sáré tìyé mo ṣẹ̀rẹ̀ àmọ́ tó fẹ́ gbọ́ ilé ọ̀sán pásítọ̀ òun nìkan ló gbọ́ yìí ń jọ tó bá lọ lè fi kọ́tù sọ pé òun gẹ́gẹ́ ló tún fẹ́fẹ́ yìí àbí ẹ̀kọ́ ni kẹ́lí gbogbo ìzáàmù tí fún yìí àsáré tó àsáré kọ́tù àzáàmì ẹ̀dùn òun làwọn oníwùsù ló sọ pé alhókùn aláṣẹ́yìn fáwọn àǹtàfọ̀wùrì pé kẹ́ tó lè gbédájọ́ lè gẹ̀gẹ́ ẹgbọ́dọ̀ máa àkíkọ̀ nǹkan ẹ̀yẹn ẹ tó lè gbédájọ́ ní yes ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti lọ́pọlọ tí wọ́n ní mọ̀ ibi tí wọ́n ti máa ní iṣu jù ní tasọ́wọ̀ lẹ́yìn sàpẹ̀lú fọ́ sọgbẹ́ fún mo ti wà ní kíra ọ̀rẹ́ ní ẹgbọ́n wọ́n bá gbé wà ní òṣèlú bọ̀tá lágbè lé lórí ìwọ ló ti fẹ́ ìmọ̀ rẹ̀ ló lè for now kẹwàá òbí sí ń lọ níjọ tí ẹnìkan bá sọ fún mi nítorí wẹ́dà ilẹ̀ sọ̀rọ̀ dá nù sóòtú ọkọ̀ rẹ̀ tàbí kò kọ̀ rẹ̀ tẹ̀ máa sọ fún pé ẹ bàbá tó lórí bídà kàtọ́sọ lójú kàtọ́sọ lójú fọ́kùn nìyẹn bàbá lórí bídà yọjú máa fọ́kùn nìyẹn kí lóye kọ́kọ́ béèrè ta ló ní bídà làkọ́kọ́ kí ló gbé gbogbo ẹ̀ tẹ́ sọ bìsí fún òdìbà nìkan ẹ yes pé a tó bá sọ pé gbogbo àwọn tó sọ ìkọ́nà fẹ́ káyà quran náà ni gbogbo ọkọ̀ mọ mọ̀ fẹ́ ní gbogbo ọmọ fáfẹ́ káfẹ́ muslim mọ́mí ní kí n tó lè gbé púpọ̀ yìí wọ́n ni a ó tó mọ́ bí yá mo ní mi ò mọ́ ebi kọ́ tí mo bá tún lè gba fáàkì yẹn mo gbọ́dọ̀ bá púpọ̀ yìí àwọn yóò ti gọ́ yóò mú bí yá ọlọ́gbọ̀n mo ní mi wọ́n ṣe ah, lájọ́ tẹ̀ tí ìjọba bẹ́ẹ̀ ni come across rẹ̀ yìí come <laughs> across rẹ̀ yìí táàbù sọ fún mi torí pé ibi tíṣẹ́ wà fún mi ọ̀nà méjì wà ní iṣẹ́ ló ti mọ̀ pé tóun bá ní kóun lọ ní ìṣirà tó ń sọ mọ̀tẹ́rì gbogbo àwọn tó ń fẹ́ kóun sáré ìmọ̀ olùjẹ́ mọ̀tẹ́rì ó ti rí kò fẹ́ wá dìfà ní ó mọ̀ mọ̀ sí kóun mọ̀ tẹ̀wé ṣe kẹ́nìkan tó wá sọ ní ìṣe bá tọ́lù kan tó máa sọ pé ta ni mọ̀tẹ́rì

àti èyí tí ìwọ́n fẹ́ kó gbóná ni ṣé ń jọ tí ṣẹ̀rí àbá sọ fún ọ wípé èèyàn tó bá pàdé obìnrin lójú ọ̀nà ó dìmọ̀ ó tẹ̀ lọ́nà kò sí tí ò ṣe tán àbí ṣé n tó ṣe ń dà bọ̀ fájìlì jù tọ́lá ọba wí ṣé ó wà apply sí ó wọlé ìsàbìbá ni bẹ́ẹ̀ kì ṣe pé n tó ṣe ò àmọ́ nǹkan dìfáì ní zìnà lẹni tó gbóbìnrin ló pọ̀ tí nǹkan ọmọkùnrin ẹ wọnú abẹ́rẹ́ báyìí kàlmẹ́rẹ́wádì ìlmàkọ̀ gẹ́gẹ́ bí ọ̀pá tìró ìṣòwọ́nù tìró ni wọ́n dìfáì ọ́ ìnáko yìí zìnà lọ eléyìí ìwà abúlé tó ń dà níbi tààzír pé ẹ̀kọ́ ní ṣẹ̀jẹ̀ ẹ̀kan ń kó owó ẹ̀kẹ́ àmọ́ pé òun ni fájìlì ń wí òun kọ́ kí ó náà wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ àwọn yóò padà wá fẹ́ yá wá fìyà báwọn ní kí ló àkàjẹ́ ń bẹ̀ ẹ tó kò fi kalẹ̀ tó ló fẹ́ lù òun ni pọ́ǹtì rẹ̀ wọ́n lọ lè bẹ́ sí nǹkan tí agbára àwọn ọ̀tá tú òlùpà ẹ́ àwọn míì tó wá kọ̀ báyìí tó òlùpà sí mọ́ ẹlòmíì ń bẹ òun ni ó tún nǹkan but ó ní tó òlùpà alfaamu awwalan kí wá ní problem tí wọn àwọn wá ní bùrú huwa mada yafalu indahu ma yuqalu lahu i'tiqadu ihtikari fahm ó bì pé fáàmù parí sọ́dọ̀ tó nìkan má fàhímà huwa huwa fáàmù wà kànà sọ́rí báwa tí ìgbẹ̀gbẹ̀ ní gbàgbé ọdún èmi olè pẹ̀lú kí ní so ibi tá ti lọ ní pé tí à ń bá fẹ́ lò kọ́ ìdà ọ̀rọ̀ sáyẹ́dùn fẹ́ ìlànkà lọ ẹ̀yìn kàkàkà yẹn náà kàkàkà pàtó sí ọlọ́gbà nígbà tẹ́ ẹni bá ti pé ṣe sọ́ọ̀tì fọ́ọ̀tì ẹ̀tún alógún ju twenty ṣáìdì wa ni àìrà kílò àmì sáà láti ọ̀rọ̀ ara kọ̀ wọn náà mọ̀ para màdínà ní wọ́n sọ̀rọ̀ bí abúlé àbí abúlé àbúlé àbá àmàlìkì rẹ̀ àbá àmàdínà ní pé ọ̀rọ̀ ara kọ̀ èso gan kí ni mò ń ṣe ni pé bal onímọ̀ ni mi mo mọ̀ ṣùgbọ́n mo fẹ́ wádìí kiri pé tí kò ṣe rí lẹ́nu ẹgbọ́n kú ní pátá àgbòjọ yókù pé tọ̀tọ́lá tó kò ṣe rí ẹ̀hìn máa ẹ̀sẹ̀ mọ́ wá wá ókè ọ̀dà fún ní information yóò wrong káìsẹ̀ mọ́ wá wá plan yẹ àálímọ́ mùtàtàbítọ̀ áó já nílò múta àlímọ̀ so kan méjì máa mú yàn question kan tí ò bá ti àti ẹ̀kọ́ mọ́ kan tòrídù àǹtàtàtàbàtà nǹkan kí ni yóò ju àwọn yòókù ṣé báyìí náà ló ṣe òun lè gbọ́ bá fi gbé ìgbé káàdì tí wàá sọ̀rọ̀ ẹ gbọ́ àwa dúró láti gbọ́ láti sọ̀rọ̀ ẹ̀ tàbílíìgù tí òun fẹ́ tóun ò ní ó sọ̀rọ̀ fáàmù ó ní mọ́lá nàbí ìsọ̀ tó ló wà sọ̀rọ̀ yìí sẹ́kọ̀ tún bẹ̀rẹ̀ pé tó bá fi lè bíúdì àmàlè lórí rọ́ǹgì ni tó bá fi lè mítẹ̀ níbi lẹ́bù fáàmù wàhálà ni òun nípa anábìlẹ̀ tó náà ń jẹ́ mọ́tọ́ ó fẹ́ bíúdì gẹ́lẹ́ lórí yóò rọ́ǹgì so èèyàn máa ń béèrè nǹkan lè tàfàgbọ́ ní tàfàgbọ́ mo gbọ́ bọ̀ gbẹ́gbẹ́ ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí àbí kí ni o àjáhílò mọ̀ta alì o mọ́ òṣèrè náà so ara mistake ta ní láwùjọ wa ní pé gbogbo nǹkan ni mú ká ní ọ̀sán gẹ́gẹ́ ní àtẹ́jọ́ ní ilé ọmọ máa ah, rọ̀ mi sí mi ọmọ ẹ ọmọ bí ah ó tún lọ́mọ mi ọmọ ní kí wá ní because ibi bá ti bẹ̀rẹ̀ nú tó jẹ́kọ́ ọdún tí mọ̀ náà ah nígbà tó wá lọ́kọ́ wà mọ̀ báyìí ah ìbò láti wá bẹ̀rẹ̀ ah, ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ni torí pé mo fẹ́ mọ̀ mọ̀ question fáàmù ẹ̀ wọn ó mọ̀ èmi sì mọ̀ jù ọ lọ níbi mo ṣe mọ̀ bọ̀tí wọ́n sì mọ̀ ọ̀yá tí ó fẹ́ fún mi kó mọ̀ yóò ṣe rabaraba kò yẹ pé níjọ́ tá a bá ti sọ̀rọ̀ àkàm ah, káwọn máa yanjú ọ tàfọwọ́ tàfọwọ́ làkọ́kọ́ ìfọ́ àkàm ìfàsígbọ̀ àgbà òní kọ́ ìdàgbẹ́ ìtọ́jú ń tẹ́ ẹ̀mọ̀ náà ẹ̀gbọ́n níjọ́ tẹ́ ẹ bá sọ fún ẹnjìníà wípé tẹ́ bá sọ fún pé ẹgbẹ́ blọ́ọ̀kù mẹ́rin sórí ìrìn àkàn á bí i pé lórí kí n tẹ́kí láfẹ́ kọ́ àbí òun náà lórí ìdámi blọ́ọ̀kù náà láfẹ́ kọ́ ọwá nínú èyí ò kọ́ sàmọ́ gbé sí gbé gíní sí information ìlà kọ́kọ́ látò mọ́ tá gbéjọ fún òun náà bí mú tọ́ ibi káàpà ti ń sọ̀rọ̀ ní pé bẹ́ẹ̀ lè sàn àlànà sí ibà sí rọ́ ara bí tí ó ti wúlò bá àgbà bá nù tútù ní pé kàlàrúbàmà بلغ البعض نص واضح محكم hmm? àwọn kan léèyàn àwọn kan nọ́ọ̀sù tó jẹ́ wáádé tó jẹ́ mọ́kàm yóò dọ́dọ̀ àwọn yóò dìde wọn mọ́kàm mo ṣàlàyé mo sọ fún yín kí ni gbogbo nọ́ọ̀sù wà mọ́kàm hmm? àwọn fáwọn tó ń ṣe everybody ló gbọ́ yìí àwọn Yorùbá ní bá ó ní ìdìgbé kẹkẹkẹ tún deep further ẹ àwọn èèyàn fẹ́ gbé gbogbo bùsùsù lẹ́sùn kan sọ pé báwọn bá ní kò yẹ kéfè láàfù wà ẹ so lámù yàtàlìfì òlàmà ẹgbẹ́ mi sọ fídì làlátì sọ pé nọ́ọ̀sù yìí bó ti jẹ́ mọ́ pàgọ́ àwọn àfọ òyàpá nípa pé implication nọ́ọ̀sù yìí ni àlá ìjábìn aw tahrim gbà ó fi hàn pé nǹkan yìí jẹ́ wájib kan jẹ́ tahrim takunu nafsuhu itma'anat ila hukmin ma àbí ẹ̀mí rẹ̀ gẹ́fẹ̀ kan balẹ̀ sí ìdájọ́ kan sáà ẹ̀rí ìkílẹ̀ fún kí ni wà máa ha dá tẹ́jìdò lè bá pọ̀ ìyápa fi haraj ọ́rọ̀ àǹkan tó ń gbẹ̀ kọ́ wọ́n máa fíìlì bá kan kò ní fẹ́ ṣe Kini ni wọ́n máa ṣe wàyọ̀ háwìlì àyẹ́jìdà al adam.

ìkàmù nọ́ọ̀sì làkọ́kọ́ bí òkè máa sọ pé èèyàn jó nífẹ̀ẹ́ nú téèyàn bá ní gíláàsì àpò kí máa ń jẹ́ kó ṣe tẹ̀sílímù fún nǹkan ilé èèyàn máa wó dáadáa á téèyàn bá ní gíláàsì àpò ọkọ̀ rẹ̀ bá wíìkì gbogbo nǹkan náà ni máa ń gbà wọn náà wọn ti ákàlẹ̀ ìlú tó ayé ní iye ẹ̀yìn ìgbé ìbáyé kan nígbà tí à ń bọ́ síwájú tó bu lárúwá lù ọ́ ó bu lárúwá wọ́n ti wá ṣe àlàyé tó wá yé wá kìí sí nìkan ẹ bá ní wọ́n yá sàlàyé fẹ́ lómi ó ní ah, àlàyé ìlú kúdù kìí sí nìkan rẹ̀ wọ́n fọlọ́ fọ́ọ̀mù kìí sí ẹ̀rọ lọ́wọ́ kí mi náà fi ṣe mọ́kàm làkọ́kọ́ sẹ́nàtò ìlú wa mọ́kàm anybody tí o bá ti wá ṣe tán láti answer question then kó mọ́ já àfà wá kàn mí bẹ́ẹ̀ ṣe ah, ẹ̀rí lẹ́yìn ọ̀tún àmì ìwúlẹ̀ rí èrí èwo Ah, àdíìsì ìtàkọ́jọ́ o gbé ìmọ̀sánàdò àdíìsì tó sọ́jọ́ yóò bá náà gbogbo ẹ̀kùn méjì àdíìsì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìíní kan lọ ọjọ́ kan àbó ti gbàgbé ní ilé ìwọ̀n náà ní imú ẹni gbogbo bíjà ní kúfù wọ́n ní kílẹ̀ yìí ẹmọ̀gbẹ́rì yìí nígbà náà ni màbí ránṣẹ́ mọ́ni ṣe ó sà lọ lọ́lọ́kúlọ́wọ́ ọ̀rẹ́ wọn ni mọ́n áhàdá tàfi àmìnà ha màlìkà fàwọ́wà rọ̀ bó wà ló fi wá jẹ́ ẹ̀bọ́ tí ẹ̀ mo ti gbọ́ mo sọ sórí fàwọ́wà tó wà mẹ́ mo ní ìgbà nígbò ní fàwọ́wà sí ní gbogbo fàwọ́wà rọ́bì ó ní sórí tó wà mẹ́ ní sọ mọ̀ pé bí dẹ̀ ìtẹ̀ kan ṣiṣẹ́ rí rárá tẹ́lẹ̀ ṣé tí yàn bá ti sìnà sọ́lọ́wọ́ gbà ṣé tí yàn bá mo ti sọ́lọ́wọ́ gbà ṣé bí dáná wájẹ̀ nǹkan dáadáa ni so báwo ni wọ́n ṣe ẹ̀sẹ̀ pé dádì ti wí ni pé ọlọ́wọ́ wàá dá bí dáa yẹn padà kí é ìgbéga ẹ̀yàn pé ẹni tó bá ṣe ìsìn ọlọ́run dá padà ẹni tó bá jalè ọlọ́run dá so káwé ẹni tó bá ṣe bídà náà ọlọ́run dá padà àwọn náà èsì tó ní ìdí ń wí ni pé eléyìí ò fẹ́ kan lọ ọlọ́run ò bá yẹn àwọn iṣẹ́ rí rẹ̀ yókù òun ọlọ́run dá padà ẹgbẹ́ dìde ní no problem sórí èyí tẹ̀ ń sọ yìí àwọn àwọn akẹ́kọ̀ọ́ ìṣàlàyé èyí gẹ́gẹ́ ló dàrú mọ́ lójú kó lè dàrú ó ní wípé ẹni tó ń ṣe bídà kò mọ̀ pé iṣẹ́ tí ò dáa ni òun fi kàkọ́rọ̀bù ni pé iṣẹ́ tó ń gbà ládàrí lórí èèyàn kì í ṣe wàhálà lórí ìjọba máa ń fò ní gbà ládàrí lórí ní ti bá nígbà tẹ́sí ọmọ bọ́sí mọ́sí láti máa ń jẹ́ ẹ̀rọ pé ó kò tó bá dì ní tán bá bí pé iṣẹ́ wo lórí kó fi bọ́lọ̀ dára rí ah àwọn ọjọ́ tàbí ojú mọ́sí láti rí kọ́lọ̀ nǹkan kọ́lọ̀ yóò kò sí gbẹ́lọ́ tó bá fẹ́ kú so owó òfẹ́ kan gbà pé iṣẹ́ tí ò dáa ni ọkàn wé sáàmì ni ọlọ́run ò ní gbà kìí ṣe bẹ́ẹ̀ ni zìnà onízìnà mà pé tẹ̀wọ̀n ọ̀dà ẹni tí ń jalè wọn kò tẹ̀wọ̀n ọ̀dà mo ní fídíò mọ̀ pé tẹ̀wọ̀n ọ̀dà ìtumọ̀ eléyìí ò clear ìjàgbìjà fún fẹ́ǹsì lọ́wọ́ nígbà tá a sọ tán a ti sọ fún àwọn ọmọ akéwú àwọn táwọn náà lọ lé kéwú ó gbọ́dọ̀ tó ń sọ ìrọ̀rọ̀ two thousand and bóyá three thousand four ẹ̀yìn àwọn ìtẹ̀lẹ́wé sísìrì ìtẹ̀lẹ́wé ìtẹ̀lẹ́ yẹn tó ló ń bẹ lẹ́yìn ìtẹ̀lẹ́ yẹn ló tó jò kó jẹ ẹ̀yìn ìmí fifteen ìmí ten yóò wá ní ah ọ̀tún wá yóò bá mi kò dàrú tẹ́lẹ̀ ọpọlọ rẹ ò pé ni. àǹtẹ́kùsù báwọn yẹn ti pọ̀ bẹ́ẹ̀ wọ́n náà wọ bẹ́ẹ̀ tó rò pé báyìí wọ́n náà lè níyì ẹ̀yìn nígbà tó ti tó ti lálàṣẹ ìgbésí ayé ẹ̀ tán fún sẹ́yìn yàrá nígbà ah ọ̀pọ̀lọpọ̀ ti wá clear ẹni tó ti ní nǹkan tó dàrú ẹnìkan tí ó bá ti lọ́pọlọ ti wà nídẹ̀ẹ́ àwọn iṣẹ́ tó ṣe pé ó béèrè pé dákun bó lásán sálọ lọ́lá tó máa bá jẹ lọ. ìgbà tó tó bá fẹ́ ṣe tàkọ́rọ̀ bó lọ wá wá nǹkan tí ò ní ìdí pé wà sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n mi sí mọ́sálásí ìyẹn ò ní ìdí nùsùsù wàláì kò ní ìdí kí ni ìdí lálà kí ni wọ́n kò sí wọn káwọn ìdí omi kò sí mú tàṣà rí bẹ́ẹ̀ ọmọ ìgbàládà yẹn àmọ́ náà fẹ́ ṣe táwọn afáǹsì ó tún kéwú náà nǹkan ò kàn yọ kéwú náà ni ọwọ́ afagídí kùn ọwá nígbà ọwa sí ya talika si ti si ọlọ́run sí pé tẹ̀lé báwa yatálíkà o tẹ̀lé lórí òdodo ní tani bọ́ọ̀ sọ́yìn o wọ́n àtọ́ àwọn kan wá tẹ̀lé wọ́n brọ́dà kan bẹ̀ brọ́dà yẹn ti òun ti jáde kó mbẹ ọ̀kan dị bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mo lò ìwà tí brọ́dà wá jáde èyí fẹ́ lọ anta ní ìtumọ̀ anta ní ìwọ ẹni kìí tí ń fẹ́ kàfàrà wọn yẹ̀dá wọn sẹ́ ìkọ́ni anta pé anta ìwọ anti kìí kẹta huwa singular hiya ọ̀nà ha ọlọ́wọ́ ni mo pe huwa o ẹni singular fún masculine ọwọ́ ẹni tọ̀ huwa rọ̀ jù ẹgbọ́n sọ ìfọ́jú kọ́ ni huwa ìgbé ìwà tó wù ú ọ ìwọ náà ni huwa singular àbí àbí ẹ̀kọ́ ni yíyà fẹ́mínì síngúlà lòun náà tọ́pín tó jẹ́ síngúlà báwo wá ní mọ́ní adágbàsí alùnà aládọ́rẹ̀ fàúwà rọ́dọ̀ sí gbogbo rọ́dọ̀ sí gbogbo sẹ́ pé ẹni tán kọ ẹgbọ́n tó yẹ gómi kó ní dúó dúó mọ́ fi lóga àtù àkídà ló fi ẹgbẹ́ kí ni wọ́n ń ṣe ìgbà tó wọ́n mọ̀ sí kiri yóò sọ pé ìwọ lórí fẹ́ẹ́ nú èèyàn kí ọpọlọ rẹ̀ lẹ̀ fọlọ́dọ̀ nítorí pé o fẹ́ pílíṣẹ̀ èyí bá àpá ṣe rí mi ìmáàmù Ṣáfi'í rahimahullah sọ pé law amsaka man la ya'lam káfọ́ pé tí ò bá mọ̀ ó bá dákẹ́ dá sọ̀rọ̀ làkọ́ńlá lọ́kìlá ìyàkùnrin ò ní pọ̀ bìkọ́sì àwọn tó làkà nìkan ọ̀rọ̀ méjì náà ló padà jẹ́ bọ̀ sẹ́kọ̀ òun tiẹ̀ ní tí màá kọ́ lọ tiẹ̀ ilẹ̀ kan dùkú wọ́n tó tó fi kún pé ọ̀rọ̀ wá di mẹ́ta ìgbésẹ̀ olóòdó náà sẹ́kọ̀ lọ tiẹ̀ náà sì àwọn gbà tó ti yà tó sọ̀rọ̀ eh, ọlákìídà ni wọ́n fi tù bí àwọn déyìí kìídà ni wọ́n fi ẹni tó bá jẹ́ tọ́lẹ̀ ẹ̀lú ẹni tí bá ti tọ́lẹ̀ ẹ̀lú náà ẹ̀sìn òní ká mú béèrè question ẹ má fi taslim ìlú sùsùn التسليم بعد الساعة للنصوص èyí máa wá kọ̀m̀pìà fáhàmù àfa báyìí sọ báyìí òun náà ní ẹ́sẹ̀ǹsì bí Malik ṣáàfì wò fáàmù wọn lè nùsùs náà lè ń fọ́lọ́ wọ́n wá wọ́n ní kẹyọ mọ́lẹ̀ kẹyọ ṣáàfì ẹ̀yọ wọn kó àwọn táwọn ọlọ́pọlọ ayé àwọn ẹlẹ́sìn ayé wọ́n wá fún ọ láfa kan láfa sẹ́ńtìrì ó lóun ló máa tẹ̀lé bí náà tọ́ ẹ bá bá fẹ̀kùn fẹ́ tẹ̀lé yàn bẹ́ẹ̀ bá fẹ́ jọ̀pọ̀ lọ kó jẹ́ èyí tó lẹ́yìn tó jẹ́ fún fẹ́ẹ́ tẹ̀lé èmi ó sì tò sẹ́yìn mọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ èyí wọ́n fẹ́ tò sílẹ̀yìn tán bá pín mọ́lẹ̀ sí one million kò kẹyọ ọ̀wọ́ ni àsúnà ah, ní súnà oríṣiríṣi tó dùn abẹ́rẹ́ ní sẹ́ńtìrì dùn wa wọ́n fẹ́ káwọn yẹn switch off ọpọlọ wọ́n dẹ̀ switch ẹ̀ wọ́n dẹ̀ kó bá wọn bẹ́ẹ̀ yóò bá ti lọ ọpọlọ yóò bá ti lọ ọpọlọ síbi tí yóò bá ti débi nǹkan tó nílò ọpọlọ yóò wá ti sàlámù àmọ́ ìtàn tó bá ti nílò ọpọlọ tó bá ti ní tí kò ṣe nínú Ibn Mubarak ẹgbọ̀rọ̀ yìí náà wò ó náà wúlò abúlábùn bọ̀rọ̀ wọn bí wọ́n sọ lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí tán kí ni tọ́lọ́n tó fún yàn ẹ̀fẹ́ lẹ́yìn jẹ́ mùsùlùmí o jẹ́ mùsùlùmí o tí kí ni tó lọ́lá tọ́lọ́n lè fún yàn lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí tá ti lé jẹ́ mùsùlùmí ó ní gàrí zato àkùlẹ̀ tọ́lọ́n fún yàn lọ́kàn. wọ́n á ní fàyín ńlá ń yẹ̀kún tọ́lọ́n bá fún yàn lọ́kọ̀ sáà gbogbo wàhálà làbà lọ́pọlọ nítorí ìfọpọlọ tó téèyàn bá lọ́pọ̀lọ́ nǹkan kìí kó yíjọ́ òkú ìrùsùn àwọn tó lọ́pọ̀ tó kàn lẹ́yìn àti wájú mùsùlùmí kí ni tó ó ní fàádàbò hasan tó lẹ́kọ̀ọ́ ìyẹn lè má nílá ká àkókò bọ̀ kó wà kọ́ọ̀tọ̀ kó ní kárátà ó ní bíbí sẹ́ẹ̀dì bá pé nǹkan yóò mú lọ́dọ̀ òbí ẹ̀ yóò mú lọ́dọ̀ tíṣà á mú lọ́dọ̀ rẹ̀ ó ní ádàbò ní ti ń da àwùjọ wa lulẹ̀ rèé la akla illa ahula wala adab because kìí fún mọ̀fí máa wí most of them go ní bíbí tí wọ́n láwọn kankan tí wọ́n dáre tí wọ́n sọ fá ah, àìsàn òfin lágbájáwá yẹn kò ní kankan ìmí láti gáràjì ló ti bọ́ sínú sínú ìmí ọ̀kadà ráì ìmí ìlàsàn tó kàn gbádùn ní pé pé ah mo láìka fà gbogbo èèyàn ní máa ń lọ fún yóò jẹ́ kóun náà lè máa rí ìṣòro fún òṣìṣẹ́ téèyàn bá ní kàlẹ́sà tó akílẹ̀ fa iná mẹ́kún fa àdàbọ́n wọ́n ní fa ńlá ní àkú tí ó bá tún sí àdàbọ́n àṣà nìkan wọ́n fi ńlá fi gbélé ayé ó ní fa ahun yẹ̀sẹ̀ ṣírò kó rọ́ mọ̀ ìyá tí ó mọ̀ sí kàlẹ́sà ìjọba tàbí òun ọlọ́pọlọ kó máa lo ọpọlọ tẹlùmí ẹ̀dàkùn bóò ni wọ́n ti ń ṣe kìíní yóò dà fún ṣẹ́rí gbogbo nǹkan tẹ́yàn fi ń gbé sí ayé pápá ní àwárí ìjúwó lù rẹ̀ one laser indahu garizako afu wàlà adaba inda then torí pé kò trust anybody nǹkan ó ní burú láàkùn láwòye sàṣírù wọ́n ní àfàyín ah, lábíà kò bẹ́yìn ọba tó ní àkó ń yẹ́sẹ̀ ṣírù rúkọ́ ó ní fàtọ́mtùn pọ̀wé sọ́mtún kó yá máa dákẹ́ gan ó tún ní òkínní ṣe mi tètè èèyàn ọlọ́pọlọ kò ní wà kò tún lẹ́ni tó lè yá ọkọ rẹ̀ tó kí lẹ́wọ́ sì fẹ́ sọ̀rọ̀ kò sí bí òṣèlú la rí màtọ́ fàtọ́mtùn torí pé ibi tọ́pọlọ ti wà ní dẹ́ẹ̀dì tí ádàbù ti wà ní dẹ́ẹ̀dì tí ìsìṣàrọ̀ ti wà ní dẹ́ẹ̀dì làwọn lọ tú tó ẹ pé ìbáadà ni wọ́n bá ń ṣe sọ́mùtù náà ní ìbáadà mọ́ wọn òyìn òkọ́ ló fẹ́ sí yóò ní gbogbo àwọn yẹn bá ah, ìṣíwájú gbogbo àbúlé ah, sí ọmọ síwá nígbà yìí ṣe síwá káàkókó báyìí jẹ òun bá rí ẹgbẹ́ èyí ó fẹ́ òkè báyà jí yà ọ̀dá fẹ́ dà lórí ìwà àrẹ̀gbàgbẹ́dà sàbíyà yóò kàn mẹ́rin nípa ọ̀gàn wọ́n wá ní ta bá wá lẹ́nu nǹkan tí ò bá tún wá sàyín ńlá ní àkún tí ò bá lè lọ tó tọ̀ wí ìlú nǹkan ó ní pamọ́tò náà ààjò kó tètè kún kọ́tọ́ tó lè tètè kún ní àṣírí òbí nípọ̀ mọ́tò náà ààjò bẹ́ẹ̀ ẹ́ bí kọ́ ṣe lójú ọ̀nà ṣàṣìṣe là ákìlá ẹ̀ńdẹ́hùn wàlà ádàbù wàlà ákùn yẹ wàlá fọ́ọ̀mù ah bá mọ́tún àjẹ́ wọ́n ní gbogbo tàbátù jákujàku tó ẹjọ́ ìgbà ìrẹ́lẹ́ ọlọ́pàá kẹwọn pọ́lọ́mọ́ tẹ́sẹ̀ kẹyàn kájí ìbá sọ̀rọ̀ ẹ̀sìn táàbá máa sọ̀rọ̀ ẹ̀sìn àwọn nǹkan mẹ́ta ìdójò fún mi lágbájá kọ́dà ká máa sọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ìwọ ò lè kọ̀ǹtù èèyàn méjì ọpọlọ rẹ̀ ò gbé yẹ pé yes tí ọ̀sọ̀wà ìgbọ̀n ò lè jẹ́ bàbá fọ́mà yes pé kátàgbé kéhùn kátàgbé gínà kan ìwọ̀ yìí ìgbésí ayé gan ò lè rọ́ pé bábá gbé yàrá gan lé ọlọ́wọ́ gan ò lè rú lẹ̀ kásọ fún ó gbé lù ọlọ́wọ́ kọ́kọ́ agbá àwọn onímọ̀ lé ọlọ́wọ́ tí ìgbọ́ yìí àmọ́ torí pé wọ́n ti sá sí bs ó sì kọ́ lágbáwá ó sì ti ń sẹ́jú tó mọ̀ sẹ́jú náà yìí tó wọ́n lọ́hìn wọ́n lọ́hìn والله هي الحقيقة لا نقبل منكم أن كلك أن تقلب الدين يعني رأسا على عقل لأن هذه العقائد تقريبا تقريبا أما gbogbo lọ́gbà tó sọ ìfọwọ́ra kò sí orí mẹ́ kò sí fáàkì lẹ̀ kò sí lọ́jí ó tọ́ pé kí ni aláǹfà olóòfẹ́ ṣe síríìsì tàbí sẹ́nu iye gírígírí pé lọ́wọ́ yìí máa wá ṣe mo fẹ́ ṣe síríìsì tàbí sẹ́nu ni máa fi ṣàlàyé ìṣẹ́ tàbí sẹ́nu lẹ́yìn gíní àwọn torí pé nítorí náà fi dáadọ́ so the first thing tẹ́yìn lọ bẹ́ẹ̀ ìsára náà fi bàfẹ́rọ̀ fún mi pé ìdàbàlà náà sọ̀nù náà لم يختلف العلماء في دلالته على إيجاب أو تحريم èyàn gbọ́dọ̀ máa wá dápò wọ́n tó bá ti dáhùn fún ìwà fún kàhàwáká àyà tó wà fún bíbálẹ̀ ìsán aláàrẹ̀ ìwọ́n náà fẹ́ ọ́ èyí tó dòdó wà ní ọ̀pàtẹ́ gbà bọ́kẹ́ tó lò làbúdà ayàkú na nọ́sán mọ́kàn àwọn èèyàn máa ń lórú nǹkan yìí sùgbọ́n wọn pé mọ́kàmù láwọn ya onífẹ̀ẹ́nú ni ọ̀ ládúrú ẹ̀rí ní ewó ládúrú ewó lẹ̀rí léwà bí adúrú ẹ̀rí wò ló kó wá tó jádúrú ṣé ò gbọ́ nígbà tí wọ́n ká fátó àwọn àfá mi èso fátó àwọn àfá náà ni adúrú ìkílẹ̀ yà àfá àwọn àfá ò lè sọ̀rọ̀ tó wọ́n fẹ̀rí hmm. wọ́n ma kílẹ̀mù ìjìmá ń bí tí ó ìjìmá láìláha ìlà wọ́n sì pàkí oúnjẹ pé àwọn àbá wa kẹrùn jọ pé wo ní òde kó jọ àbá mi jẹ tí ó mọ tí ó ẹgbọ́n ní ti tí ìbá ti pé bẹ́ẹ̀ sí fàwùjọ wa ẹ kàn kíkì ẹnìkan báyìí ní mọ́sálásí pé akíjúmọ̀ kankan láwọ́já so ó wà sọ fún gbà náà ó sọ fún pé àwọn àfà kẹnu jọ pé halabi báyìí àṣẹ ẹni tó lè mú màá kọ́dà gbọ́ ọlọ́run níbi ọpa halabi níbi ọpa málìkì jọ èyí ni mọ́wọ́n málìkì jọ tí ó sì ń ṣẹlọ pẹ́tẹ́ kan ah ó wà rasul tààrífù máza takulu al'adha rojo ní obi wa kí ló sọ nípa annabi òjijì ọlọ́run nìkan kò sẹ́nìkan tí wọ́n bí pé kí ló sọ ma sùdánù sáwọ́rí nígbà tó ní ìyá ma sùdánù sáwọ́rí nígbà ń pa mọ́lé lọ́wọ́ ń béèrè ní wípé ní ṣé kìíní kan ṣe rọ̀bí ṣé rọ̀bí bò ọlọ́run kò kẹ́ ṣe rọ̀bí ọlọ́run ní ìwà ń ka ṣe rọ̀bí kọ́lá kò ní pa ń ka ṣe ṣìtáàdì now so the fourth principle the fourth application ẹ̀ ni pé ìdákànnà náà sọ mọ́ kàmá èèyàn máa ń check ọkàn balẹ̀ ìsán alàmọ́sí ṣùgbọ́n ẹ má ṣe mistake kìí ṣe ah tí bá ti ń rọ jù síkèsí pé bóyá mo ń ṣèfẹ́ ẹnu ń bẹ́ ah, bí ìfẹ́ ẹnu ṣe wà ń bi rírọ̀ ìfẹ́ ẹnu wà ń bi líle bẹ́ẹ̀ ṣe mọ̀ pípẹ́ ẹnu wà ń bi líle ó yí ọgá pípẹ́ ẹnu wà ń bi líle ṣe mọ̀ pípẹ́ ẹnu wà ń bi tí a ríkà ní ti wá mi líle ẹ́ àwọn ọmọ gẹ́gẹ́ ẹ̀rọ ní sí sọ àgbọ́gbọ́gbọ́ fún ìsìn ìfẹ́nu wà mí lórí àmì wọ́n sọ àgbẹ́fẹ́nu wà mí líle tí a rí tó gífẹ́ ní ti wá mẹ́ sẹ́yìn ò rí wípé ẹni tó bá le làwọn òun náà ní the scarcity principle of love bí nǹkan bá ṣe wọ́n sí tó ló ṣe fẹ́ràn rẹ̀ sí tí wọ́n ní ọ́ ah, tó ní gbogbo àwọn afá àwọn èèyàn ògbà wọlọ phew òyìn òun náà ibi títẹ̀ nù rẹ̀ wà nù òun lẹ́yìn obìnrin pé tẹ bá fẹ́ fẹ́ obìnrin obìnrin mẹ́ta lọ́wọ́ rẹ̀ máa ń wá èyí tí ẹ̀ ní limited access sí jù kó lè yìí ṣe ń gbéra ẹ̀sánwá yìí nǹkan ẹ̀sán bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìbéèyàn bá ṣe ń lu káàkiri náà ni wọ́n ti máa níyì sí ni yóò ṣe máa ní àwọn oníṣẹ́ máa fẹ́ràn rẹ̀ ìfẹ́ náà sí ilé ìgbésẹ̀ ti láwà nífẹ̀ẹ́ pẹ́lú ìgbésẹ̀ láwà nífẹ̀ẹ́ àwọn ebomilu ẹgbẹ́ kan èyí ò gẹ́gẹ́ ní ẹrin ìfẹ́ náà bẹ̀ ìwé ebomilu ọ̀pẹ̀ẹ́sẹ̀ líle onífẹ̀ẹ́ nùtẹ̀ rírọ̀ onífẹ̀ẹ́ ṣe alẹ́ nà sọ mọ́tà tí náà tó bá jẹ́ mọ́ kàmì túmọ̀ ẹni kó fà á kò yẹ kẹ́nìkan fẹ́ kan ní ẹ̀sìláàfù lórí ẹ̀ ṣe tó bá ní ẹ̀sìláàfù ó sọ̀spẹ̀t bá àwọn nà sọ tó bá jẹ́ tó bá jẹ́ mọ́ kàmù kọ́ ó kù pítọ̀ kí wá ní bìlálà ẹ̀ kìí ṣe rírọ̀ kìí ṣe líle kankan kìí ṣe rírọ̀ kìí ṣe líle but kàwárìdì lónìí yàn pé òun fẹ́ yàtọ̀ kóun fi lè sọ fáwọn èèyàn wọn náà fi ń pèsèntì àwọn fatwa kan pé wọn ní nǹkan ya fọ́tò tó kẹ́ni tí ò ya fọ́tò lọ ojúṣe ọ̀dì ẹni tó ya fọ́tò lọ bọ̀ nǹkan àti kílẹ̀ ní fọ́tò kọ́lá kankan ni àwọn tó bá yẹ pé bẹ́ẹ̀ bá ní láti ọba pé tálíkà bá ní ọlọ́wọ́lúwà lórí òdodo bá wa ṣó píkṣọ̀ lé àwọn àfà wa ń pa àwòdí àti mọ́tò wọn tán ní kọ́kọ́ bá ń ya ti ṣe sọ́lù ilé ẹjọ́ fáwọn tó wá lówó náà àwọn àfáà ti lù jẹ ó ń bí dá làwọn ó jẹ ìwọ́n tẹ̀ ń pọ́n sí ìsọ́lẹ̀ fàfáàmì àṣẹ ló ń rí àṣẹ òsì ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ti rí kàwárí jù mo dáàmà ẹ bá tẹ̀lé ṣe kí mo dáàmà pa ìbẹ̀rẹ̀ قل أهلا السفيه ونبيد عاقل so and in tó kini kìíní ẹ̀ ti tribe náà ni kí wọ́n kẹ̀kẹ́ ti train àwọn èèyàn gbìyànjú àti tẹ̀sílẹ̀ mẹ́lẹ̀ nọ̀sọ́s wọ́n ti dé pé kí wọ́n switch off ọpọlọ switch off ọpọlọ yẹn ni wọ́n ti padà yọ ọ̀yàn wọlé báyìí táwọn bá fi lè challenge èèyàn nílẹ̀ ọkọ̀ yóò sì fi sá pẹ̀yẹ kí ni ìtumọ̀ rẹ̀ because sẹ́rí owó kẹ̀kẹ́ lẹ́mìí gbogbo kẹ́ ẹ máa sọ ṣàánú ah, bọ̀ pẹ̀lú àwọn èdè tí máa fún ta níta ló bí ọ̀lẹ́ ìdìbò mèrè wọ́n sì máa bá àdàkùn kó rẹ̀ kó kó lọ mọ sí tẹ̀kìlì tó bá ti tẹ̀kìlì kò sì kó rẹ̀ jẹ́ ń ká máa sọ yókù so inshallah lọ́sẹ̀ ti bá wá pẹ̀lú a kọ̀ntínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìsìnkánà lánàá àmọ́ fún àwa tabalẹ̀ ẹ̀dá kan síra yìí a ó wúlò púpọ̀ ẹ̀ kọ̀wá ìdìbò àmì ní àmì tí bí yóò ṣe lo kòránù fún gbèsè ayé ẹ̀ fẹ́ sìn ẹ̀ nǹkan lọ dáadáa tí ó rọrùn tó sì máa fíìlì pé ìmọ̀ ni èyí ṣe jìràjìrà kankan kò ká kà á láti rí ìlàjẹ́ kalẹ̀ nǹkan tó ní ìkẹ́ dúró de àwọn tábàlì kàkà kà á tí wọ́n fi ṣàǹfààní fún ọ nílùú àfúnàdì láwọn.